الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أبرلو القولون أتدى وقفلون وبنات أتوابي علوم قباني شيء عليكم كياتي بيه فالنبي ومحمد صلى الله عليه وسلم àti gbogbo àwọn aráyé ànábì àtàwọn sọ̀hábì ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé sunna ànábì wa muhammad náà tí ó fi dídọ́ gbẹ̀ndì àkìyàmà olùwàmọ́sà àka ìlẹ̀kọ̀ọ̀kan wa náà fúnnu irú àwọn tí ó sọ ìrírí ńláńlá báyìí lẹ́yìn náà mo bá mi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo sì bá wa náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kpọlọ láwọ wa nù jọ kí wọn máa tójú wa kí a wá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ká sì máa dáhùn àìní ilé dáhùn má ọlọ́run ní jẹ́ ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. alikọ́dà wàmẹ́ adọ́kùn malikọ́dà ẹ̀gbọ́n táwọn tí a máa ló wí ìbíjẹ́ mi ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn wọ́n ní lórí ọ̀rọ̀ kádàrá yìí àwọn èèyàn ti dọ̀mọ ẹná lórí ẹ̀ wàlá àdìrà ọ̀bí wọ́n dọ̀mọ ẹná lérí rẹ̀ wọ́n ti ń kírun wọ́n dọ̀mọ ẹná lórí rẹ̀ wọ́n ti ń gbáwẹ̀ àmọ́ ń bolẹ̀ ẹsẹ̀ wọ́n ti tà dé òun lọ̀rọ̀ kádàrá yìí nínú àwọn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí àwọn àgbàlagbà kọ́ wa kọ́dà ńgbà tí wọ́n ní kémi náà wá sọ̀rọ̀ nípa kádàrá yìí èmi náà tún lọ túkìrà tí wọ́n ti kọ́ wa wò pékin náà sọ nípa ọ̀rọ̀ kádàrá tọ́lọ́run ó fi yé ó yé bó ṣe dàrú má wọn ti jọ̀hún lọ́wọ́ tí òfin ní dàrú má wa lọ́wọ́ ẹ̀gbọ́n tẹ́nìkan wínú àwọn tíra náà. قل القدر لبذ كبير حار في فكه أبكياه العلم وما وصلوا بعد الإبحار فيه إلا إلى الحيرة وكثير منهم تزلق وكثير خرج من الملة لأن القدر سر من أسرار الله تعالى متعلق بعلمه وحكمته لماذا يبني الله الفاجر السفيه ويذكر الفاضل الفاضل التقي من أولى بالمال الفاجر الذي ينفقه على شهواته أم الفاضل الذي لو كان معه لأطعم منه حتى الكلاب والله تعالى لا يحب الفساد ولكنه أعطى من يفسد ومنع من يستفي جل جلاله الجنة أفإن القدر لبز كبير ألوتي tí ò àlọ́jì ò nítumọ̀ òun ní kíni òun ní kádàrá. ṣáàrọ̀ fi fatihi àbíyá olè ẹ̀yìnmí gbogbo àwọn ọmọgbọ́n bérebére nù mà àbá ní kádàrá dààmú wọn. وما وصلوا بعد الإبحار فيه إلا إلى الحيرة lẹ́yìn òfin tó tó àwádìí rẹ̀ kí ní jẹ́ kádàrá àbá ní the end result gbogbo ìwádìí wọn ìdààmú náà ni kò lójútu náà ni èyí tó wá lé mbẹ wọkẹsí minhum tazandakọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó wá di ìmọ̀ ìjìnlẹ̀ ń pa kádàrá tazandaku wọ́n dẹ òkì àbíkìlá pé mọ́lẹ́sẹ̀dọ̀ tẹ̀lẹ́kù ẹni tí ọ̀gbọ́ tọ́lọ́mọ tó ní kíní yọ̀ tiẹ̀ lójútu kọ́dọ̀ ọ̀nẹ́lòmíì wá dì náà yẹ fífẹ́ jọ lọ́hùn níbi kádàrá ló ti bẹ̀rẹ̀ bó o ní ike ẹsẹ̀ lè pé kádàrá ń bẹ nígbà kádàrá tó wá ń bẹ ọlọ́run ó tún jẹ́ yẹn ní akíbẹ̀ ń lọ́gbà géètì tó gbà jáde kó nu ìsìlámù nù wọ̀kẹ́sí òun kharaja min al-millah لأن القدر سر من أسرار الله متعلق بعلمه وحكمته àfààní kí lójó jẹ́ bẹ́ẹ̀ àṣírí kan náà àṣírí ọlọ́run ní kádàrá kọ́ra bí yẹn bá máa wájú ẹ̀ kó tẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí yẹn bá wájú ẹ̀ débi kan bí àṣà ẹ̀mẹ̀rẹ̀ kọ́ yìí mẹ̀rẹ̀ jẹ́ òdì ni. pẹ̀fọ̀ntà ayé nígbà wájú wájú wájú àwa padà débi pé wà máa tẹ̀sẹ̀ ọ̀hún ẹ̀dá ẹ̀dá ọ̀rọ̀ abájúdíra àti dèbílẹ̀ bọ́rọ̀ kádà àti rí ni. àfáà ni bẹ́ẹ̀ yẹn ọ̀tí ẹ̀ gbọ́ gbogbo ń tà ń wí yìí owó gbogbo wa la máa ti ń gbowó èyí ṣe tá a rò owó lọ́wọ́ ọ̀dẹ̀ sẹ́ni ọgbẹ́ bẹ́rẹ́bẹ́rẹ́ ó ti tòsí àbáálé ìfẹ́ tó ìfẹ́ ni táwa náà mọ̀ pé owó rẹ̀ tó ní náà ní fi ń ba yé jẹ́ ọlọ́run ojú kó máa bò òun náà ló sì yí fún wa pé wọn fẹ́ràn ẹni tí ń ṣe ìbàjẹ́ ọlọ́run láyé ẹgbẹ̀rún bàbá yìí ó sì rẹ ni ó ṣe pé bóun bá jẹ owó yìí fún yóò di máa kọ́ mọ́sálásí yóò máa kọ́lé aláìní yóò máa kọ́ tọ́mọ òrukàn ọlọ́run òfin ọ̀. sẹ̀rífà sì ńlá ni sẹ̀rífà bàbá àti pé àlọ́ tí ò ní túmọ̀ lọ́rọ̀ kádàrá ẹnu yìí tí wọ́n láwọ̀ wá sọ ni èwo ni ò ní jẹ́ káwọ̀ tàtà dákọ̀ èwo làwọn òfin ní kọlu ọlọ́run látàrí gbẹ̀yàn ń ronú ọ̀rọ̀ kádàrá ẹnu yìí tẹnu ti wá gbà mí àmọ́ sírí ńlá tẹlifọ̀n ọlẹ́mọdé ẹ̀ òní kádàrá kọ́dà nínú ohun tí mo tún rí nínú àkọọ́lẹ̀ àwọn onímọ̀ alimami Shafi'i rahimahullahu ta'ala alimami Shafi'i ni mina dalili ala al-qada'i wa بؤس اللبيب وطيب عيش الأحمق alimami taafi ni ntòun lè fi ọ̀rọ̀ kádàrá wé bẹ́ẹ̀ bá mọ̀ ẹ́ ntòun fi mọ̀ pé kádàrá ń bẹ bóso lẹbi ìlẹ ẹni ọgbọ́n nínúkọ gbọ́n ta yóò sì ta kò ní ta yóò sùn kò ní dé ẹnu wa pé ah, wọ́n ti gbẹ wọ́n ti gbárí kọ́lá mọ̀ pẹ́lú mi gbárí wọ́tíìbù àìṣe ahmak wọ́n mọ̀ wá sọ fẹ́ lómi gba ah, alájì kìíní yìí à ẹ̀ táwọn mẹ́jọ ni kìí ṣe méjì ẹ̀yìn lẹ́mọ̀ ẹgbẹ̀rún mélòó lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ bá kó bẹ́ẹ̀ o yọ wà lórí ẹlòmíì ní a bá gbé ìwé fún chẹ́ẹ̀kì yọ wà tó ń ṣe báyìí ọlọ́run ti lóun lòún gbé fún alimami Ṣáfi'í níbi yorùbá máa ń jẹ́ kádàrá kọ́tà tààrà bẹ̀rù náà ọmọ ti ń jẹ́ kádàrá ọ̀rọ̀ kádàrá yìí kọ́dà kìí ṣe ń ta lè ní wákàtí kan wákàtí méjì kọ́dà wákàtí mẹ́jọ sọ àwọn àlùfáà ti ṣe kíọ́ra lórí ọ̀rọ̀ kádàrá tó pọ̀ ẹ̀yìn dàkọ díẹ̀ torí ìtọ́lọ́wọ̀n ọ̀bá ní kẹ́nu ti wọ́n ká àbẹ́ ìtayé ọgbà wá láti wí ẹ̀dàkùnrin súnmọ́ àwọn àlùfáà àwọn àlùfáà súnà tí wọ́n ká fọ́ kí wọ́n wájú wọn tí wọ́n sàlàyé fún wa nínú àwọn tíọ́rà tí ń bẹ lórí ọ̀rọ̀ kádàrá à ń pè tíọ́rà kan ní alqadaru wa ma warada fi dhalika min al-athar lil imam abdullah ibn wahab ibn muslim al-qurashi tíọ́rà kan àbí kéèyàn wá tíọ́rà tá à ń pè ní alqadaru lil faryadi nínú àwọn àgbà báyìí. أبي القضاء والقدر للإمام البيهقي رحمهم الله جميعا أبي الاحتجاج بالقدر لشيخ الإسلام أحمد بن عبد الحليم بن تيمية الحراني رحمه الله ابن تيمية كينا لين تسي الاحتجاج بالقدر يوتسي ترى تطبيني القصيدة التائية القصيدة àtàìyà gbogbo jíra yìí láti bẹ̀rẹ̀ rẹ̀ délẹ̀ òun ni Ibn Taymiyyah àbùkọ. ẹ dákun lápá abẹ́ ni orin Ibn Taymiyyah àfi sọ̀rọ̀ kádàrá ó sì kọ two hundred and fifty ẹsẹ̀ orin mi àtà two hundred and twenty five ẹsẹ̀ orin Ibn Taymiyyah àfi sọ̀rọ̀ kádàrá nù al-Qasidatu àtàìyà láì bí yìí àgbẹ̀ àwọn bàbá wa dòtò kọ́sìn ẹdáàkùn ẹ bá wa sọ fún àwọn tí ń kọrin lónìí ní Lárúbáwá káwọn náà wò ti lè dé ní àyíkọ́ bèrè alẹ́kùnrin ṣe wá àbí alùpàpídà sàáyà ìmọ̀tẹ́mí àlòtẹ́ ọkọ̀ débi ẹsẹ̀ two hundred and twenty five kódò onítàn ẹnìkan lọ́kọ lẹ́tà sí ìmọ̀tẹ́mí ọwọ́ akọ́ lórí gbogbo nǹkan làwọn àbá àtúndàgbà ẹnì yìí ọkọ̀ ẹ̀jẹ̀ orin mẹ́jọ pé lọ́kọ̀ bí nìkẹ́míà kí n fi ń kìrìtìsáìsì kádàrá pé kílẹ̀ yín àbá mi ọ̀rọ̀ kádàrá tí ò lójú tu yìí tẹ̀gbẹ́dẹ́míà wá fi ẹsẹ̀ two hundred and twenty five dá padà kò sì wọlé pé ń bọ́ ibi tó rìn ti ba náà ló ti kọ gbogbo ẹ̀ ẹ̀ lọ́ọ́ kà sọ́dún tẹ̀míà wọ́n ní kọ́ọ̀dà ha ẹ̀rù ti já a lánàá ẹsẹ̀kẹsẹ̀ tó rí orin nìgbé njẹ wọn wí ní lẹ́sẹ̀ mẹ́jọ ọwọ́ akọ lórí two hundred and twenty five bẹẹtù orin ọdà lóhùn fún fún wa sàlàyé bí òwe fún àwọn àfáàlì ọlọ́nkọ́ mọ́tàbà kẹ́ gbogbo àwọn àlùfáà wa àwọn tí ń bẹ láyé ọlọ́nkọ́ sàlẹ̀kùn dáadáa wa nípa báyìí díẹ̀ nù nínú àwọn tíọ́rà tí ọ sọ̀rọ̀ pa kádàrá gẹ́gẹ́ bí mo ti wí ẹnu ìtọ́lọ́mbàgbà wa láyè láti wí àwìn èyí tí àwọn ọba mọ ẹẹrì kánú tíra yìí ibẹ̀ làwa náà ti kẹnu tá a wí ọlọ́kọ́mọ́sá sàmánà gbogbo wa. mẹ́lì kọ́dà wọ́n mẹ́lì kọ́bọ̀ à ń pé kádàrá kádàrá kọ̀bọ̀ wú wọ́n kọ́dà torílẹ̀èdè lárúbáwá báwọn bá pè ní wọ́n ti pè ní alùkọ̀bọ̀ wú wọ́n kọ́dà àmọ́ ńlẹ̀ yorùbá àwọn ní kádàrá náà ni. àtàpé ní alùpọ̀bọ̀ wọ alùkọ́dàrú àtàpé ní alùkọ́dàrú lásán kí ni ń jẹ bẹ́ẹ̀. هو bi قضى الله به تعالى في خلقه من إيجاد وإعدام وتغيير nǹkan mẹ́ta náà ní jẹ́ kádàrá ma qada Allahu bihi azza wa jalla fi khalqihi min ijadin aw i'damin aw taghyir ojú mẹ́ta nínú àná. gbogbo ètò ọlọ́run tí ó ti lè yí padà tó ṣètò lórí gbogbo ńtọ́dá àti èèyàn náà àti ntìmí àti ntì èmi nǹkan mẹ́ta náà wà ní. ìmọ̀ abẹ àìsí mọ́ bó o sì ń ti ń bẹ̀ ni mo fẹ́ yí padà sí bá mi. ẹ̀ẹ́dá ìjáde ẹ̀ẹ́dá. tẹ̀lé e, kádàrú ojú mẹ́ta àlè náà lọ. nǹkan báyìí ò sí mo fi ọmọ abẹ ẹni tí ń bẹ tẹ́lẹ̀ mo fẹ́ kásẹ̀ lẹ̀ kọ́ máa bẹ àmọ́ kọ́ bẹ bí ti bẹ ń mo fẹ́ padà ọlọ́run ló ní mẹ́tẹ̀ẹ̀ta bàbá ti gbàgbọ́ yí mẹ́tẹ̀ẹ̀ta àyà ti máa dín jẹ́ kádàrá gbogbo àlàyé ni tó kù tí ọmọ wa lẹ́yìn ẹ̀ ní abágbégé ní jẹ́ kádàrá nǹkan mẹ́ta àwọn bíbẹ̀ nǹkan àìsí máa rẹ̀ bí ọ̀tí ẹ̀ máa bẹ kọ́ máa bẹ̀ mí ṣe ń bẹ mọ́. bàbá wa wò ó kádàrá la ní ojú mẹ́ta lọ yìí èyí tẹ̀yìn máa wá gbọ́nlẹ̀ Yorùbá èyí máa gbọ́ kí níta wọn ní àkúnlẹ̀yìn àdáyébá àyànmọ́ orí ẹlẹ́dàá ẹ ẹ̀wọ́ ló dúkù àkọọ́lẹ̀ kọ́dà yorùbá tún ní kádàrá ó yẹ ká bẹ̀rẹ̀ wa èwo lọ bá ń tí àwọn àfáà pè ní kádàrá mu nù tá a kàkálẹ̀ yìí èwo ni ọba mu kàmáńtà máa wí àkúnlẹ̀yìn kábẹ̀rẹ̀ látòrí yìí hàn ìjà kúnlẹ̀yìn ẹjọ́ nǹkan kan nù. No ntí ńjẹ́ ká dára nù sẹ̀ríà yìí àti wí fúnra wa o báwọn afa àti sàlàyé ìdájú ìdájú wọ́tẹ́bí yìí ńbọ̀là kúnlẹ̀ yẹn wọ̀ mẹ́rin pé ẹnìkan lọ́wọ́ lọ kúnlẹ̀ tó yan tiẹ̀ wá kò rí bẹ́ẹ̀ kò sí nínú ń jẹ́ kádàrá àkúnlẹ̀ yẹn ni. nínú àlùfáàgù tá à ń gbọ́ nílẹ̀ Yorùbá yóò bá ní orí ẹni làwúre àbí wíwà ohun gbogbo ẹlòmíì ó tún wá fọwọ́ gbá orí òun wáyé. ẹ dákun kí ló rí ní ṣe nínú mẹ́tẹ̀ẹ̀ta tí ń jẹ́ kádàrá yìí o ti dáyé tán kó o tó mọ̀ kó o yín bẹ dépò kó o rí ní ọ̀wá ní ọmọ ẹ bẹ. níjọ́ tẹ̀yìn ọba ti lọ àtọ̀wọ́n àtòrí wọn jọ lọ àbó wọn lọ ká kórì rẹ ọmọ ẹ ajẹ́ pé orí ọ̀lágbára ìdáàd kò lágbára ẹ̀dáàm kò lè lágbára tẹ̀gíìrù náà nínú tá a tún máa gbọ́ àyàmọ́ àbí àyàmọ́ díẹ̀ ní òun náà tún máa àkúnlẹ̀yìn gbogbo eléyìí máa fa rímú kàfíà ànàkọ́dà rẹ̀ àwọn ọ̀nà tá a gbàgbọ́ kádàrá yé tó yàtọ̀ fún tọ́lọ̀ ń pè ń kádàrá òun gbogbo àwọn àlùfáà bù ú. ẹ̀rẹ́ wo lèmi rí káwọn àlùfáà wa ẹ̀dá tó bí ọ̀bá rí bẹ́ẹ̀ fún wa dé o èyí tí mo rí kó súnmọ́ nínú àwọn àlùfáà bù yìí ni àdáyébá òdodo ọ̀rọ̀ lẹ́yìn sẹ́rí mi ni àkúnlẹ́yìn ẹ̀ẹ́dọ́ni orí àyànmọ́ kọ̀ bá mọ̀ àmọ́ kádàrá àdáyé la bá a lóòótọ́ ẹnìkan ò lẹ́yìn ọ̀gbìn náà èyí ń wọlé bàbá ní a yorùbá máa gbé kíní ká àdáyé bá kádàrá ní jẹ́bẹ́ míyàn bá san rẹ̀ ló kù ọlọ́run ò pe ẹnìkan wá kalẹ̀ kó fi kádàrá tiẹ̀ hàn wọn tó fi táyé wàlá yóò kálukú wá dáyé la bára wa dá bára wa yìí kò fún ẹnìkan wá ń tọ́ ìdí òkínìwọ́ fẹ́ dá ayé lọ́lọ́lọ́ ìdí ń jẹ́ kádàrá nù. nípa báyìí bàbá wa ń sìn bàbá tí wàá mọ̀ báyìí pé nǹkan mẹ́ta ní ń jẹ́ kádàrá a sì mọ̀ yìí tó bá a mú nù táwa ń wílẹ̀ yorùbá àmọ̀ yìí jẹ́ ọ̀bá mú kọ̀sákun lẹ́yìn àkànbì kan orí kan ò lè dá nǹkan kan dé gbèlè àyànmọ́ àmọ́ àdáyébá àdáyébá kádàrá ni ló tọ́ àmọ́ èyí tí ó kún jù nítumọ̀ kádàrá òun lè táwọn afa àṣàlàyé wọn nǹkan mẹ́ta ní jẹ́ kádàrá ma fadallahu ta'ala bihi fi khalqihi min ijadin wa i'damin wa tadbir maratibul qadar nígbà táwọn afa wa ń ṣàlàyé kádàrá wọn ní bá a ti wù yìí sẹ́ẹ̀pù mẹ́rin ni kádàrá máa tẹ́ káwọ́ tó rí nígbà táwa bá rí làwọ́ tó wá kí á ẹlòmí ìwọ tí ẹni tí wọ́n sọ ń gà ẹlòmí náà tún máa tẹ́rẹ̀ yọ ọmọ gà àwa ti yàn dà yàn. èyí táwa ń rí ọ̀dà fún lamẹ́yìn ó kù díẹ̀ káàtó fún lamẹ́yìn lamẹ́yìn wáyé lamẹ́yìn ìgbà táwa tó rí òun làwọn afáǹpẹ ní màrọ síbòlì kọjá àwọn levels ní ìgbà téèyàn ń gàgà sọ èyí tó ti kẹrin òun làwọn tó mọ àkọ́kọ́ mọtàbà kọdà òun ni àlẹ ẹlùmọ ẹlùmọ lọhìn sàhálà àzàlì ìmọ̀ Ọlọ́run Ọlọ́run kọ́kọ́ mà lẹ́yìn náà ọkọ lẹ́yìn náà ọfẹ lẹ́yìn náà lọ́wọ́ àdá ìdíjẹ mọrọ síbò kọdà mẹ́rin àlẹ ẹlùmọ alkitabatu almashiatu falfalko èyí tó kẹ́gun ni alifáníkò ń jọ tọ́lọ̀ ń bá wá dáa táwa rí bó ti rí wọn òun làwa tó mọ̀ gbogbo màrọ́tìbù mẹ́tẹ̀ẹ̀ta yọ ọlọ́run pẹ̀lú àkàdájú ẹ̀rí lórí eléyìí náà al-Qur'an al-Karim kọba àyà kan bẹ tó mú ẹ̀rí mọ́tàbà méjèèjì kan lákọ̀ọ́kọ́ wa ìmọ̀ ọlọ́run kọ́ ṣáájú káwọ́ tó rí pé nǹkan rí báyìí lẹ́yìn náà alkitaaba bọ́lọ̀mbà mà bẹ́ẹ̀ tán ọlọ́run wa pa àwọn tí palájẹ pé ẹ lọ́ọ́ kọ́ síbẹ̀ nù lawhil mahfuz ìdí ìparẹ́ gbogbo eléyìí bí tá a padà sọ̀rọ̀ dé bọ́lọ̀mbà ní káyọ̀ ó gbà wá gbogbo wàhálà tẹ́lómìn ṣe lónìí kí wọ́n tó dàbí hamsina alifasana ló ti gbẹ hmm, hamsina alifa àbí jù bẹ́ẹ̀ lọ́gà ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta. fifty thousand years èyí tẹ̀yàn ń dààmú sí láyé nísìnyí. ọlọ́run sọ náà alukur'an karim nínú Súratu sóràtù Súratu sóràtù alhajj àyà ọlọ́run ọlọ́run ní. Bàdà بعد أعوذ بالله من الشيطان الرجيم ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب inna dhalika ala Allahi yasir. àyà yìí làwọn afọ àmà lò fẹ́ rí martaba ilmi àti martaba kínní al-kitaba ọlọ́run ní gbogbo ó tẹ̀sí sí lọ́wọ́ ọlọ́run nǹkan ìtẹ̀sí lọ́dọ̀ ọlọ́run àwa làwọn máa gbé àà kìíní yìí ti ṣe kò ṣe tí ó díẹ̀ ló kù kékeré báyìí náà ló kù kò sí pé kò sí nínú rẹ̀ pé yóò rí bẹ́ẹ̀ yìí ọlọ́ni alam ta'lam anna Allaha ya'lamu ma fi as-sama'i wal ard gbogbo ní bẹ́ńsán bá àti ilẹ̀ sẹ́yìn rò pé ọkàn rí bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan rí bẹ́ẹ̀ o ọlọ́run ní máa wọ ọlọ́run ti gba wájú bá a ti fi orí lórí òní kọ́dà lẹ́yìn eléyìí ohun inna dhalika fi kitab àtúntì wa kọ́ kalẹ̀ sínú tíra tí wọ́n parẹ́ wàhálà ju wàhálà lọ. Allahul mahfuz wàhálà àti láéláé di ìparẹ́ ntọ́lọ́mọba ti kọ́ bẹ́ẹ̀ kì í parẹ́ eléyìí ni mọ́tàbà alákọ̀ọ́kọ́ àtẹ̀kejì bọ́bá wa di kẹta ló di màṣíà ńgbà ọlọ́mọba ti mọ̀ ọ́ lẹ́yìn náà tó ní wọ́n kọ́ ọlọ́run ìfẹ́ o òun ló fi ní wàyámuhu yóò fi bí sùn lọ́hùn máa yàtá wàyámuhu náà yamhu Allahu ma ẹ̀jẹ̀wò jẹ́ bèbèrè yamhu Allahu ma yasha'u wa yu'min. torí pé ọlọ́run ti mọ̀ ọ́ ó sì ti ní wọn lọ kọ́ àmọ́ ó ti ṣe kọ́mọ̀tẹ̀lẹ̀ ó ti mọ̀ pé mo ti fi orí mi kọ́dọ̀ ó ti ní ẹ kọ́ kalẹ̀ ẹ̀yin màláìkà bí mo ti fi orí mi òun ni bí wọn bá ń sọ fẹ́ lómi pé máa ṣàdó àyọ̀ àníbọ́lọ̀ ti parí iṣẹ́ má ṣe rẹ o ọlọ́run ní bọ́bá wá wù ú òun lè pa nǹkó wù ú rẹ òun náà lòun ní wọ́n kọ́ kò sí sẹ́ni ó tún ní rẹ́sà tó lè fi ìrẹ́sì ẹ̀ àfọ̀hún òun ni mẹ́rìndínláàbà àmàtí àfijẹ́lẹ̀ kẹta ọlọ́run ìfẹ́ ọmọ ó wọ́n kọ́ níjọ́ bá wá fẹ́ ìnàmà àmúrúhú ìlà àwọn ọ̀dà ṣẹ́yìn ayé àkóòdà làwọn kún àhà níjọ́ lọ́ba ti wá fẹ̀ ń kún lókù ó ti máa rí bẹ́ẹ̀ bí màsíyà ọlọ́ba ti wá dé òní kálífọ́ wa tẹ̀lé èyí làwọ́ tẹ̀tẹ̀ wá rí gba ìjọba yìí rí báyìí ẹlẹ́ẹ̀kẹrin làwọ́ tẹ̀tẹ̀ mọ̀ ọ́n nínú àwọn àmàrọ́ ti bu àlùkọ́dá rí táwọn afá àṣàlàyé fún wa wọ́n ní kí lè rí lórí eléyìí ọlọ́ni wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin nínú suratu takwir ayah twenty nine dalilu xalqi ọlọ́run ní dá gbogbo nǹkan gbogbo ti ń bẹ lórí ilẹ̀ ọlọ́run lọ́dà èyí tọ́lọ́run ọba fẹ́ kò ní wà ní. ọlọ́run ní wàlláhu khalaqakum wa ma ta'malun nínú suratu Safat àyà ninety six nínú suratu Zumar àyà sixty ọlọ́run ní Allahu khaliqu kulli shay'in gbogbo nǹkan gbogbo nǹkan wò lòún dáa. àwọn ẹlòmíì tí kùránì ọ̀gá ti wọnú ẹ̀jẹ̀ wọn sí èyí wọn ẹgbẹ́ kí wọ́n wá wí ọ̀dà tí microphone tẹ mú lọ́wọ́ ìtọ́nà lọ́dà ọlọ́run lọ́dà tòró ń lọ́dẹ ni ọ̀dà. Allahu khaliqu kulli shay gbogbo nǹkan lórí ilẹ̀ òun lòún dáa bí ọba dé ìbò tó ṣe microphone òun ó ṣe microphone. wa huwa ala kulli shay'in gbogbo nǹkan lòun ti mójútó òun ọ̀dá atọ́kùn òun kò ní yẹ ọlọ́run ní jẹ́bẹ́ nípa báyìí eléyìí ni bí wọ́n bá fi wá pé lẹ́yìn tá a mọ̀ pé n ti ń jẹ́ kádàrá nǹkan mélòó ni nǹkan mẹ́ta ìjádùn ẹ̀ẹ́dàmún wá tẹ̀gìyìí ìgbé wa ni kádàrá máa ń ṣẹlẹ̀ táwa ń rí the final stage làwa ń rí stages mẹ́ta ti ṣáájú ẹ̀ ẹ̀yìn mọ́ ọlọ́run ìmọ̀ rẹ̀ lẹ́yìn náà kìtàbà lẹ́yìn náà màṣíà lẹ́yìn náà kíni lọ́wọ́ àpò kan àlùfáàlù jẹ́nà jẹ́nà lórí jẹ́nà ẹ̀dá kan gbọ́dọ̀ sórí ọlọ́ọ̀bọ̀ ọ̀bọ̀. nà ẹ pé kátótúmọ̀ rẹ̀ ìmọ̀ ọlọ́run lẹ́yìn náà lọ kọ́ kalẹ̀ ọlọ́run kí pa àwọn màláìkà láti kéfẹ́ gbogbo gbàyọ̀ ọlọ́run tí ìfẹ́ kéka náà ti fẹ́ kò fi ńjọ́ dà padà ìnana amúrúhu ìdá àwọn nàṣẹ àn àyàkó ìdàdà òkun fàyàkó. مكانة الإيمان بالقدر في الإسلام gbogbo tá a wá ń wí láti gbà tá a ti ń wí yìí afẹ́ká fi mọ kí jẹ́ kádàrá kí lọ́lọ́ ń pè ní kádàrá èwo ti là wá ń pè ní kádàrá jẹ́ ọjọ́ kádàrá àti ìyẹn dúẹ́ kí wá ní kádàrá ní ṣe nú ẹ̀sìn èmi àtẹ̀yìn makana tó fi ìmẹ́rin lè kọ́dà fi islam ẹ̀rí ńgbà tí mo dé àárín yìí mo wò pé tí ó yanjú ẹ̀ yẹnyẹ òun ni kí ká má di dà nàbì kan sallallahu alayhi wa sallam hadithu yìí ń bẹ nínú sahihu imam muslim nínú sahihu imam muslim nínú àwọn àdìsí tá a mọ̀ kọ́ lálàáfíà tí ó sì ń katọ́ kọ lù òun làdìsí yìí. حديث يا الإمام مسلم أربع بإسناده عن كهمس عن عبد الله بن بريدة عن يحيى بن يعمر رضي الله عنهم جميعا أما أفا إمام مسلم ديما أتبع حديث والدهم yahya bun yaamari nínú àwọn táǹpẹ̀ ní tábìrì ni wọn àwọn generation tó wá lẹ́yìn anabi lẹ́yìn sọ̀hábẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam. hadith mi ń bẹ́ nù sahih muslim bíi mo ti wí ìtumọ̀ rẹ̀ ní kúkúrú yahya ibn yamar tó jẹ́ kan náà àwọn tábìlì àwọn generation tó wá lẹ́yìn àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi sallam ọlọ́kọ̀ọ́kọ́ pé yẹn ọkọ̀ máa gbìyàn pé ni wọ́n ń pè ń ọlọ́kùnrin basra basra ń bẹ ní

ẹsẹ̀ ń wí ní ń wí yìí fún wọn àwọn bá gbéra òun àti ẹnìkan abọ́dàkọ rẹ̀ Humaydu ibn Abdurrahman àwọn lọ sí hajj àbí umrah àwọn wá ní báwọn bá pàdé ọ̀kan nù àwọn sọ hajj anabuwa Muhammad sallallahu alaihi àwọn òbí léèrè pé etí máa bá dùn ju hání àtàwọn èèyàn rẹ̀ ń wí ni o èwo là nẹ́bi kọ́yìn ẹ̀dá kan ẹja wo òye síbẹ̀ èwo là nẹ́bi kọ́ ẹ̀yìn ajẹ́pẹ́ ẹ dákun èèyàn lè máa ṣe wá àti tọ́ba wò ó èèyàn lè gbé káńtà kalẹ̀ kọ́ máa ṣe kíni kọ́ máa mú tọ́ba wò wá àmọ́ ẹ dákun ẹjá wo béèrè pé èwo làǹdẹ́bì pa àwọn tọ́ba gbé àkòtíjà ń bẹ mẹ́tọ́ọ̀dù ni làwọn lò ní wọ́n fi gbádùn ayé ebi ń wí tiẹ̀ ní ọ̀dà òsè wọn gbọ́ àmọ́ dákun èwo làǹdẹ́bì pa àwọn jí wọn bá gbé àwọn ìfún ìdá àwọn èèyàn bíi agbọ́tìyìn àmọ́tà nẹ́bí làwọn ló sallallahu alaihi wa sallam àbí èèyàn lè fọlọ́pàá àwọn èèyàn sí yín o ẹ gbọ́n tí mo wí ni àgbọ̀ àmọ́ wọn là nẹ́bí yí báyìí tànẹ́bí òun làwọn ó ti dégé ni òun làwọn ló. arákùnrin Yahya ibn Ya'mar ọlá wa ti lérò pé bàbá pàdé kan náà àwọn sọ̀hábì ànẹ́bí o àákùn bí wọ́n pé báyìí ni wọ́n ń onígbà tọ́lọ́mù ó ṣe ta làwọn rí wọn ò rí tàbí kékeré nínú àwọn àgbà aṣọ àbí ànábì wọn rí abdullahi ibn umar ibn al-khattab radiyallahu ta'ala anhu wa an abihi wọn rí abdullahi ọmọ umar radiyallahu anhuma ọlọlọ ni wọn talaba pàdé rẹ̀ wọn àwọn àgbè pé àwọn kan máa ń bẹ nínú wa kọ́dà ẹgbọ́ ẹgbọ́ bó ti ròyìn wọn yaqra'una al-Qur'an wọn máa kí al púpọ̀ àti pé wọn ìta láì màkàn yẹtọrọ ọdẹ alukur'an kódà ويتقفرون العلم رواية مجي لو عن بلغضه يتقفرون العلم بتقديم القاف أو يتفقرون العلم بتقديم الفاء إثما مجي نكبي أنت ولا تقوم بما يطلبونه يحرصون عليه يجمعونه أو ما مالك عني كذلك ما كيوه kódà wọn bá lùkọ́ra ní ké kódà wọn wá má àmọ́ tí wọ́n wí ní èwo là nẹ́bí kọ́ ẹ̀yìn sallallahu alaihi wasallam. wa annahum yaz'umuna alla qadar ètí wọ́n wá ń wí tá a fẹ́ fi lọ́wọ́ abdullahi bin umar wọn ni la qadar wa anna al-amra kò sí kádàrá nìkan ònkálukú òun láwọn àfi padà sí ọ̀rọ̀ yorùbá àti má bá dùn lọ́kọ́ fi lẹ̀ ọ̀rọ̀ bí yorùbá ń sọ ebi <laughs> àkúnlẹ̀yàn ní orí ẹni ní wà á nà amúrọ̀ ònùfòn aláwọ̀ máa bá dùn wá pé amúrú ònùfòn gbogbo nǹkan láyé ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní orí ẹni ní ọlọ́run kádàrá kìnnìkan látàrí mẹ́yẹ ẹgbẹ̀rún múlẹ́dírí ọlọ́run máa bá dùn wá ní ọgbọ́n mi ní gbòòrò bá fara àwa bíi Abdullahi bin Umar pé wọ́n kéwù wọ́n ma kéwù àmọ́ tí wọ́n ń wí nìyí ẹgbọ́n tí ibùdó ọmọ wa fi dá wọn lóhùn jọ náà kọ́lá fàyídà dàkítà ọ̀là ọ̀nà ibùdó ọmọ wa ń sọ fáwọn pé bẹ́ẹ̀ bá rí kan nù wọn èyíkéyìí tẹ́ bá pàdé nù wọn ẹlẹ́mìí lamẹ́yìn ọmọ lamẹ́yìn sọ̀hábì anabi sallallahu alaihi wa sallam mo wí báyìí. fàfúrẹ́hùn anni bari'un minhum wípé mo yọwọ́ yọsẹ̀ lọ́rọ̀ wọn ọ̀rọ̀ wọn kàn mí. wa annahum bura'a'u minni àwọn náà kàn mí náà. ẹ̀mí wọn ò sí ńlá ìkan náà ẹni sọ abẹ anabi bá yọ ọwọ́ lórí anabi yọ ọwọ́ lórí torúkọ àwọn sọ abẹ òkè tẹ kọjá anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ǹjẹ́ ibùdó ọmọ rúkọ àlọ́ ǹjẹ́ ibùdó ọmọ rúkọ fún wọn nù ẹ sọ fún wọn ẹni mo yọ Abdullahi bin Umar ẹ wí fún wọn òun fi ọlọ́run tá abdullahi bin máa fi búra òun fi búra. law anna li ahadihim mithla uhdin dhahaba kókó ní pé wọ́n ń kéwú kókó ní pé wọ́n ń wá mọ́ bí wọ́n bá ní tó tóòkè oṣooṣù tó tó góòlù tí wọ́n sójú ọ̀nà sọ ọlọ́run ọlọ́run ní gbà. abdullahi bin ló ń bẹ́ẹ̀ lẹ́nu kókó nínú fi ròyìn wọn wọ́n ń ké kùránì wọ́n ń wá mọ̀ kí wọ́n tún wá lówó fún ẹ̀rọ bí bọ́lọ̀ bá fẹ́ ṣe dáadáa fún yẹn bọ́ bá jà fáà yóò tún wá lówó yóò máa wá ná ìmọ̀ yóò tún máa ná kíni yóò tún máa ná owó Ibn Umar ní bọ́lọ̀ bá pa méjèèjì pọ̀ fún wọn wàláyé ọlọ́run nígbà lọ́wọ́ wọn. àtàtà yóò mìíràn. ma allah Allahu minhu hatta yu'mina bil qadar ọlọ́run ní gbà lọ́wọ́ wọn títí tí wọn ó fi bìlíìfù nínú kíni nínú hadithu yìí tọ́wà nù sahihu Muslim òun ló fi rin ilẹ̀ fún wa pé bí wọ́n bá wá pé ìjọ́rọ̀ tó ń kò tó ń tí a máa yọ àdá ǹjẹ́ yọ àdá sílẹ̀ yọ yọ ọ̀rọ̀ kádàrá tó bẹ́ẹ̀ ẹ̀dàgbọ̀n rìpíìtì ẹ̀ ǹjẹ́ yóò torí ẹ̀ kéwú tí ó máa Kùránì tí ó wà máa tí ó tún wá ní nǹkó sókè óhùdù ngóòlù tí ọ̀nà sójú ọ̀nà tọ́lọ́run tọ́lọ́run wà ní gbà kankan mẹ́. ajẹ́pẹ́lẹ́ yìí ní fi ń hàn wá pé lẹ́yìn tí ibùdó márùn sọ̀rọ̀ débì ibùdó márùn dákẹ́ ọwọ́ ni haddathani abi umar bin al-khattab bàbá mi ti ń gbé umar wa sọ báyìí fún mi ọwọ́ aka hadithu ti gbogbo wa ti máa mi hadithu jibril akhbirni anil iman qala al-iman an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi. والقدر خيره واليوم الآخر والقدر خيره وشره Ibn Umar wá ka hadithi náà fún wa ìtọ́jọ́rọ̀ kádàrọ̀ lágbára débẹ̀ ni pé wọ́n bí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ti ń jẹ́ ìmánì kìí ṣe ń ta lè fojú rí lamẹ́yìn ní ìmánì kò sí ìmánì lára làkàtẹ́gbè kí ni jẹ́ ìmánì wọ́n wá bí anábì bẹ́ẹ̀ anabi ní nǹkan mẹ́fà ní jẹ́ ìmánì àkọ́kọ́ àǹtí òmìnira bìlà kọ ọgbọlọ́ngbọ́ ọgbà tí ọ̀rà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ gbọ́ ọgbà àwọn òjijì ọlọ́run gbọ́ ọgbà màláìkà gbọ́ ọgbà pálíkì yá máa ń bẹ ọwọ́ àgbà pé kádàrà ń bẹ anabi ló ń bẹ sallallahu alaihi wasallam anabi nínú ti ń jẹ́ òpó ìmánì mẹ́fà òun ni àlìmánu bil qadari wà ẹ dákun jàmá mùsùlùmí lórí tó ta dé yìí òun ni a ti pàkíyèsí wa ee àwọn nǹkan kan ń bẹ láwọn nǹkan kéékèèké yọọ máa kírun yóò máa gbààwẹ̀ yóò máa náwó sójú ọ̀nà tọlọ́run yọọ máa ṣe wàhálà kọ́nà yóò máa lọ hajj kò sì ní débi kan lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́kọ́ sọ wa jẹ́ àṣẹ sí àṣẹ dànù òun la fi ń kìlọ̀ fúnra wa pé àwọn nǹkan kéékèèké báyìí ẹ̀dá kan jẹ́ àfi bara wa ń tẹ́jẹ́ nígbà tí yẹn bá wá ń kírun tí ń tí ń yọ zàká tí ń lọ hajj ẹ gbọ́n tí ibùdó ọmọ rẹ wí ni òkè òṣùdù ẹ ẹ mọ̀ tá a lè fi wé nàìjíríà yìí ah, sí aníròkè òṣùdù nàìjíríà ọ̀rọ̀ sóbí oke ọ̀jìnà sí púpọ̀ ni nígbà tí wọ́n bá wá níbẹ̀ yẹn bá wá kó owó tó tójú òkè jọ sójú ọ̀nà torí pé kò ní gbàgbọ́ sí kádàrá ẹ̀dàkùn ẹ̀já ronú sí o ọlọ́run ní já ṣiṣẹ́ káfọwọ́ ṣiṣẹ́ káfẹsẹ̀ dánù. lẹ́yìn eléyìí ni Ibn Umar wá ka hadith tí gbogbo wa ti mọ̀ yẹn òun ni hadith Jibril hadith tó gùn tá a ti mọ̀ táwọn bàbá wa máa kọ́ wa láti kékeré ń bẹ́ẹ̀ nù hadith yìí pé akhbirni anil iman màláìka jìbìrì bí anabi pé kọ́sálà yẹ ti ń jẹ́ ìgbàgbọ́ ìmánì fún un. inú tá anabi wa muhammad sallallahu alaihi wa sallam wá fi dáhùn òun ni pé wa an tu'mina bil qadari khayrihi wa sharrihi. kó o nígbàgbọ́ pé kádàrá ń bẹ anabi wa fi kankan fún sallallahu alaihi wa sallam khayrihi wa sharrihi. àtẹ̀yìntọ́ dáa àtẹ̀yìntì ọ̀ dáa. àtòrí àtàbúrú èmi ni ọ̀rọ̀ dé apá kìíní ọ̀rọ̀ kádàrá ìsábà máa rọrùn fáwọn èèyàn láti gbà kádàrá oore máa yàn kọ́dà kò nídìí kí wá ni ó ti kọ́ máa sọ fún yín pé ọlọ́run lọ́kọ̀ tiwa bẹ́ẹ̀ ààyè mọ̀ pé ọlọ́run àwọn àgbàlagbà ti sẹ́ púpọ̀ ọlọ́run àgbàlagbà òun gan ni ó ti máa wí àmọ́ ẹ jẹ́ kí wàjárùrì yìí kédàkejì ọ kùn nígbà wọn wá ní ìyá kan nígbà wọn ní àwọn aráalé àwọn aráalé tí wọn ò sí ń nígbà tí ń da fún yẹn nígbà wá ní ẹnìkan fura sáàrin rẹ lànàbìtì ní xeyìrì yìí wàjárùrì yìí nígbà yẹn bá ti ń gba kádàrá njọ́ ti ń da fún un tọ́gbà pé kádàrá ni njọ́ tó bá kù díẹ̀ káàtó ní ti ń jẹ́ ìmánì nìyẹn àfi kéèyàn gbà o kọ́lọ̀ kọ́ mọ́ta àti rọrùn fún wa láti lè gbà bẹ́ẹ̀. bàbá wa ń sọ̀rọ̀ al-imanu bil-qadar tá a nábì wí fún wa yìí sallallahu alayhi wa sallam àtìtì makínà ń pè ní kádàrá a àwọn gbèsè ìpele ìpele tí kádàrá máa lọ aṣọ pàtàkì kádàrá nínú Islam ntọ́wá kùtà mẹ́nubà ni pé ọ̀nà táwọn èèyàn wá yà sí nípa ọ̀rọ̀ kádàrá yìí ǹjẹ́ gbogbo èèyàn náà lọ gba kádàrá bọ́lọ́wọ́n àtànẹ́bì ti fi àgbà sallallahu alayhi wa sallam ikhtalafa an-nasu ila salat ila bàbá ní ká gbogbo làwọn èèyàn pín sí wọ́n pín sórí ọ̀nà mẹ́ta lórí ọ̀rọ̀ kádàrá. àwọn kan bẹ tá à ń pè ní alìjàbáríyà à ń pa àwọn kan ní alìkọ̀dàríyà wa baynahuma ahlu sunnati wal jamaa kọ́lọ́ńkọ́ mọ́ta kàwá fún wọn àwọn sunna anabu muhammadu sallallahu alaihi wa sallam gbogbo bá a ti ṣàlàyé nínú alukoran karim nínú hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam yìí agbóyè àwọn ọmọ anabi adama wà ṣọ̀kan lórí ọ̀rọ̀ kádàrá àwọn kan gbọ́ kádàrá yé látàrí pé eléyìí tá a fẹ́ sọ yìí kìí ṣe tàwọn tó ní òsì kádàrá o aláwọn tí wọ́n láwọn fẹ́ gbọ́ kádàrá wọ́n fẹ́ gba kádàrá gbọ́ náà wọ́n sì tún pín sọ́nà mẹ́ta. ìran àkọ́kọ́ làwọn tí wọ́n ní ọmọ anájà gẹ́gẹ́ bí ewé orí igi tátẹ́gùn gbé kí ni gbogbo ńtọ́ bá ṣe ọlọ́run náà ló ní ó ṣe kọ́dà kọ̀ mọ́ bọ́bá náà ọlọ́run ló ní ọjà tàbí bọ́bá ṣe nǹkan báyìí náà á ìdàkejì wọn òun làwọn afáà pè ní àlùkọ̀dàríyà àwọn làwọn torí káwọn má bàa kó sí ní táwọn jàbàríyà kó sí torí pé ẹsẹ̀ wa lé yẹn jalè kádàrá náà ló mú jalè ọlọ́sìn ni ọmọ jalè èyẹ ṣe zìnà èyẹ ṣe wá ní kádàrá ló ní ó ṣe ọlọ́sìn ni ọmọ ṣe zìnà ẹgbẹ́ wo làwọn tó wá introduce àwọn náà tó wá kọjá là òun ni àwọn àlùfáà fi máa ké fún wa pé kọ́dà bẹ́ẹ̀ yẹn ọba tako ẹni tí ń ṣe ti ọ̀dà àbí kí wọn náà máa ń tọ́da. kọ́mọ̀ yìí pé mọ́débí yìí ni wọ́n wì í àmọ́ mọ́débí yìí nìkan kọ́ ọ̀wọ́ náà wà kọjá bí ó dé. torí ẹ̀ lọ́sẹ̀lẹ̀ táwọn táwọn pè ní kọ́dà rí yà yìí. ẹgbẹ́ kí làwọn wá wí àwọn wá ní àà ọlọ́run ò lè sọ pé kéèyàn ọmọ jalè kó tún wá jalè káwá pọ́lọ́ ọjà lè tán lọ́lọ́run tó mọ. pé ńgbọ̀ ọjà lè tán o kọ́dà lọ́lọ́run náà tẹ̀sẹ̀ wàá mọ̀ pé ó lè lọ́mọ ẹja yìí. wọ́n lè yá àbùdó ẹ dáhùn ewu lọ́dọ̀ ló sun na á nà ní kún yìí. وأهل السنة وقف بينهما kọ́ جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا ọlọ́run ní bóun ti sẹ̀yìn àlùmá nẹ́bí nu sallallahu alayhi wa sallam báwọn kan bá yà sí ìyìn tí wọ́n yà sọ́hún ẹ̀yẹn wá dún déédéé ọlọ́run ti bẹ́ẹ̀ kẹ́ẹ̀ dúró. bẹ́ẹ̀ ni ahlu sunna wal jamaa àwọn sunna nẹ́bí bẹ́ẹ̀ ni wọ́n ní kọ̀ọ̀rọ̀ kádàrá yìí. àwọn ni wọ́n wá dá sáàrin àwọn méjèèjì. ẹ̀yin jàbárí à ń tẹ̀ sọ yóò rí bẹ́ẹ̀. kẹ lọ́mọ ànábì adama bíi atẹ́gùn tí abí ewé tatẹ́gùn gbé ni kọ̀mọ̀ òun náà kàn rí fóun kàn té ni bọ́bá kírun ọlọ́run ló ní ó kí ó ti wà nù rẹ̀ pé yóò kí i bọ́bá pààyàn ọ wà nù rẹ̀ pé ọlọ́run sì ní ọmọ pààyàn bí ọba tí ọlọ́run sì gbọ́dọ̀ má kírun kò sí nù rẹ̀ pé fẹ̀yìn ọba rọra bẹ́sẹ̀ àwọn kan ti yẹ ndé ọlọ́mọdé ẹsẹ̀ wọ́ analysis yìí àti jabariya àti kọ̀dàríya wọn làwọn ọ̀fẹ́ kọ náà yìí àwọn jabariya kí ló àwọn ebi ó ti pé kí ẹ lè lọ jà náà ó ti àwọn àwọn ni àwọn yìí àwọn náà bá ní ńgbò ṣe é tán lọ́lọ́run máa kò sọ́kàn tó bá lànà tọ́lọ́run àti tàǹdà lòun lọ méjèèjì. فمذهب أهل السنة والجماعة في مذهب القدر أو في القدر kíni ìtọ́balànà tànàbùwà muhammad sallallahu alaihi wa sallam mu tí wọ́n mú mi ní tọ́gbọ́dọ̀ wà lẹ́mìí rẹ nípa ọ̀rọ̀ kádàrá òun ni tó wà láàrin méjèèjì yìí òun ni tó bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wá ti wà yìí ìrádà ń bẹ pẹ̀lú wa ìṣẹ̀ṣà ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run fi ẹ ability ká lè mọ̀ tún àtòsí ó bíldì ẹ̀ sára ẹnì kọ̀ọ̀kan wa bá ti wà yìí. inna shakiran wa imma kafura wa alhamaha ha wa ha gbogbo àwọn àyà pọ̀ lọ tí ń fi hàn wá pé ọlọ́run ọba ní ala ọ̀nà méjì kalẹ̀ fọ́mọnìyàn kò mú kàn bẹ́ẹ̀ imma shakiran wa imma kafura ọ̀jẹ̀ni tí ó dúpẹ́ tí ó mórí ọlọ́run ní múmi ní òdodo àbọ̀tà ìmórí ọlọ́run la fi mọ́ nu àyà mi fujura ha dípò kí lọ́ba fẹ́ ṣe ha ìbẹ̀rù ọlọ́run rẹ̀ náà ọlọ́run la fi mọ́ àmọ́ ká wá pé gbogbo ntí ọba tẹlẹ̀ ń ma ọlọ́run ọ̀ma àfigbọ́ tẹlẹ̀ tán àbí ọlọ́run náà ló ní ó ṣe ni ó tún wá jẹ yíyà lórí ẹ̀ kọ̀bá mu kò sì bá ayé alukóhánì mu ọba tó náà lẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam mu. ntí ntí ń wuyì àwọn afáàmà pé lógùsù ni àlọ́ndì tó lè má fẹ́ yé wọ́n wá fi ntí ó fi yé hàn wá. àlùfáà wa bàbá wa ṣé ìfẹ́ náà tí wọ́n máa kọ́ yẹn kọ́dà béèyàn ọba máa lékun rí lọ́ba jòkó níwájú ṣẹ́ẹ̀kẹ́ bí wọ́n fẹ̀ mí yọ ọ̀gbọ̀n tí wọ́n mú wọn jẹ níjẹ yìí ó sùn kọ́lá ti wí kan ni wọ́n tó béèrè pé kí n mọ wí lẹ́ẹ̀kan ṣéèkì ibùdó fèmí ni ní ẹni tí ń ta wíyẹ ọba yé kọgbọ báyìí ẹnìkan wà lórí àjà wọn lẹ́nìkan ṣe kí ni ọ wà lórí àjà ó sì fẹ́ bọ́ sí ilẹ̀ ẹlẹ́ẹ̀ ọwọ́ ni wọ́n lọ́ọ́ bá ń gbé àgà wọ́n wá fi àgà lé ibi tí ó lè gbélé wọ́n wá ń gbẹ́sẹ̀ lé ẹni e èjì ó sì fi ṣe kí ni ó sì fi sọ̀kalẹ̀ sí ilẹ̀. ẹnì kan náà káwá kó tún dijọ́ kejì ó tún fẹ́ sàtòkè náà bọ́ sí ilẹ̀ ó tún ní ẹ lọ́ọ́ gbé kí ni ẹ lọ́ọ́ gbé àgà wá. ńgbà tí wọ́n gbàgàdé àtẹ́gì kan ti jẹ́ nínú gitọ́ gbèsè lé ní àjà ọba bá rẹ̀ lẹ̀ kí ni ìyàtọ̀ méjèèjì ìyàtọ̀ méjèèjì ni pé àwọn nǹkan kan bẹ tagbára ọmọnìyàn ká òun irú kéèyàn jábọ́ láti orí àjà àmọ́ nǹkan ní nǹkan tó pé fúnra ẹ̀ ní ó pe ẹ bá ń gbé àjà ilẹ̀ náà làwọn méjèèjì ń bọ̀ ọ́ àtẹni ọjà àtẹni tó ní wọn bá wọn gbé àjà ìmọ̀ ó di bara wọn wọn bara wọn lẹ̀ àmọ́ kan òun ló túùsì àti wálé èkejì ọjà wálé bọ́rọ̀ ká dàrá kiri nù. ntí àwọn ntágbára wọ̀ ká òun ni tọrọ wọn níbi wa òun la lè pé á ká dàrá yìí lápèjúwe nísìnyí ó ti jẹ́ pé ẹ ẹ má bínú sí ó ti jẹ́ pé lé àgbárígidò mọ̀ lọ́lọ́ ní káwọn ẹ akọ́ni bí ó ti jáde ọ̀ lágbára yìí àbí alágbára wọn máa fẹ́ ẹ̀gbọ́n ọgbẹ́ maka mọ òkè yóò wù wọn tí wọ́n bí àwọn maka àbí. <laughs> torí káwọn èèyàn mọ̀ wá sí wàá gbọ́ pé kódò tún nílé àgbárí jùlọ mọ̀ dá a wí bẹ́ẹ̀ o. <laughs> gbogbo ọmọ nàìjíríà tọ gbogbo bí òun maka ẹsẹ o kódò èmi náà ilé alárùsẹ lọrùn àmọ́ wù mí kí bí mi ní maka káwé báwọn. nípa báyìí wọn lágbára kí ó ṣe pé maka wọn ti bí àwọn mo ti lè wọ wúyàn tó. àmọ́ ńgbà tí ẹ ti wá jáde láti ibi ẹ ti jáde ìyá yín tẹ́ ẹ wá lónìí ẹ̀yin lè mọ̀ kọ́ yẹ wáyà yín ọ́ dà wọ́n lè pè yín kọ́dà ń bẹ ẹ ti ń bọ ẹ lè wá rẹ́ nìkan tí ó pè kí ni mo lọ ń lọ ìpàdé kíní kan bẹ lọ́nà ẹbẹ̀ òun tí wọ́n pin ó mẹ́ ààrẹ ni tí ó padà àbí ọlọ́run ní tàwa bẹ́ẹ̀ wọ́n ní àmì nù tá a fi mà wípé àtọ̀nà àwọn jàgbá níyàwó àtọ̀nà àwọn ọ̀dàríyà wọ̀sọ̀nà nù méjèèjì o ọmọ anabi adama ọláwọn ntagbara rẹ ká tọ́lọ̀ ń sì fẹ́ wò ló mú bẹ́ẹ̀ imma shakiran wa imma kafura. lódodo wa ni fáwọn kankan bẹ tó ìfọlágbára ọmọ anabi adama ọ̀ká kọ́rọ̀ ọlọ́run ò ní bí yẹn kò ní jẹ́ yẹn ń yàtẹ̀ yẹn o ntagbara wọ̀ bá ká àmọ́ ti jàbáríyà ni kápọ́lọ́hún ní jẹ wá ń pákà ṣe ń tà fẹ́ òun náà ni ó tún wá pọ́n wọ́n jẹ wá ń yà lórí ẹ̀ kálá èyí wọn ọba Kùránì mọ ọlọ́lọ́wọ́ yìí alábòsí ọba tún náà lẹ́yìn mọ sọlọ́lọ́ àwọsẹ́lẹ̀. káṣí wàá pé kò sí ń tọ́lọ́ mọ́ àwa là ń ṣe tó wù wá fúnra wa ń sí sọlọ́lọ́ mọ́ ọ̀tà kò ìmọ̀ ọlọ́run àtàgbára rẹ̀ tó rọ kiri ká gbogbo nǹkan. fa ahlus wal jamaa وسط بين الجبرية والقدرية ننو أحاديث النبوة محمد صلى الله عليه وسلم صافي باب ينسنج كدري لوريونا ماذا بأهل السنة والجماعة حديث ابن عباس رضي الله تعالى عنهما ابن عباس ني كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام inni u'allimuka kalimatin ibn abbas ni mo wà lẹ́yìn anabi muhammad sallallahu alaihi wa sallam lọ́jọ́ kan anabi wa pè mí ó ní wọ́n mọ̀ yìí inni u'allimuka kalimat wọ́n kọ́ láwọn kankan àwọn ọ̀rọ̀ kéékèèké kan. ihfazillaha yahfazuk máa sọ ọlọ́run ọlọ́run sọ wọn náà máa sọ ntọ́lọ́ nfẹ́ tèntọ́ fẹ́ yóò tèntí wọn náà fẹ́. ihfazillaha tajidu tujahak máa sọ lọ́hùn ọba níwájú rẹ gbogbo bí ọba fọkàn sí ọbọ lọ́hùn bẹ́ẹ̀. ìdá sa'alta fas'alillah bọ́ba wa béèrè nǹkan má béèrè lọ́wọ́ ẹlòmíì ọlọ́run ní òbí. wà ìdá sa'anta fasta'in billah bọ́ba wọn ràn lọ́wọ́ ọlọ́run jọ wá ló ràn lọ́wọ́. ibi tọrọ kádàrá wa wà ní. wa'lam anábìíní wífẹ́ bí nàbá ti ń jọ náà ó ní wàá lọ́ọ́ mọ́ o. أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك bí gbogbo ayé bá péjọ pé ipò yìí la máa ń là fún dáadáa yìí ti la máa ń là fẹ́ kọjẹ́ ànábì nílò ọmọ wọn ò lè fún ọ ní nǹkan kan àfi ń tọ́lọ́ ń bá kọ pé ọjọ́ tiẹ̀ kádàrá nù. No ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك bí gbogbo wọn bá ti tún wá pèsè pọ̀ tí wọ́n parapọ̀ pé a kò bá a lọ́nà báyìí a parọ́ máa kó tẹ̀ nǹkan báyìí a wí nǹkan báyìí ń pẹ́ a gbé agbáko báyìí bá anabi ló wí o anabi ní lam yadurruka illa bi shay'in qad katabahu Allahu alayk àfi tọ́lọ̀ ń bá ti kọ nìkan ni ó ti ọ́ ní ti ń jẹ́ kádàrá nù àwọn ń ta alágbára nù kọ́ da fún yàn kọ́ mẹ́ da fún kọ́ fà kótó kọ́ mẹ́ tó má ronú ẹ̀ sí yàn ọlọ́run ọba nìkan ló lóun ṣe ọ̀rọ̀ anábì ní sallallahu alaihi anábì ní kọ́dà bí gbogbo ayé bá pète pèrò tí wọ́n ní dáadáa làwọn fẹ́ ṣe fún ọ bí dáadáa ni ọba wú ọlọ́run kò lè jẹ́ tiẹ̀ bí wọ́n bá sì tó pète pèrò lọ́nà kejì káburú làwọn fẹ́ẹ́ fi sí ọ bí ọba wu Ọlọ́run káburú náà sí ọ kò ní sí ọ agbára ọmọ àdábì adamu ọkayọ ìdíjẹ kádàrà lọ àfi ká sì gbà bẹ́ẹ̀ bàbá wa gbà bẹ́ẹ̀ Ọlọ́run ti wá sọ fún wa Ọlọ́run ní inú àdéhìí yìí kan náà rọfẹ àti àkàlámù wàjà fati sọfẹ ẹ kàn máa dààmú ara yín. رفعت الأقلام akulamu wàjà fati asuhu gègé tá a fi kọ àti tákàdá tá a hàn sí òtìgbẹ kọ́ra àti ní wọn gbé gègé òǹkó mi sí wọn ti kọ́ ìtumọ̀ ẹ̀ ni pé lẹ́yìn ọba gba kádàrá ló lè máa dààmú ara ẹ̀ lónìí gẹ́gẹ́ bí hadith anabiwa muhammad sallallahu alayhi wa sallam bó ti wí hadith yìí bákan Ubayy bin Ka'b nínú àwọn sọ̀hádà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn lòun náà gba hadith yìí wá Ibn Mas'ud asọ́kúlọ́pọ̀ nínú àwọn sọ̀hádà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n gba hadith yìí wá bẹ́ẹ̀. ìbéèrè tèmi wá fẹ́ bíra mi tí mo fẹ́ bí ẹnìkọ̀ọ̀kan wa níjókòó wa bá a ti wà yìí ǹjẹ́ gbogbo wa la ń gbègbè tí ayé tà nàbì wí fún Ibn Abbas pé gbé yìí ìpè njọ́ tá a bá tẹ̀ tí ó tẹ̀ ọlọ́run ni njọ́ tí ọba rí bá a ti fẹ́ ọlọ́run ni njọ́ tí ọba rí bá wa ti rò ó ọlọ́run ni njẹ́ gbogbo wa là ń gbèrú gbèsè ayé bẹ́ẹ̀ ẹ ẹja rárá wa létí ti Ibn Umar wí ó dìgbà tá a bá tó gbèrú gbèsè ayé bẹ́ẹ̀ Ibn Umar ní hatta yu'mina bil qadar bí yẹn bá kírun tó gbààwẹ̀ tó yọ tó ní tó tó pé rúdù tí ṣe sàárà bí ọba tí ìgbégbèrú ayé bẹ́ẹ̀ ẹ̀dùn ọmọ rò ní kẹ̀kẹ́ mọ̀mọ́ni. gbogbo tí ọlọ́run bá ní kó tẹ́ ṣe kágbà fóun ló tẹ́ ṣe èyí tí ọba tẹ́ ṣe kò wọ́ ọlọ́run ni òun là nẹ́bi wí sallallahu alaihi wasallam. bọ́bá wa rí bẹ́ẹ̀ báwọn alfa báwa ṣàlàyé hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam àwọn ọ̀nà ibi táwọn èèyàn ti wá sí hadith anabi gbọ́ wọ́n tún wá sáré yàn nàná rẹ̀ àbí àwọn ìbéèrè kan táwọn kan ti di àwọn àfa ní máa fa tíra sí máa pọ̀ ṣòro àwọn kan ni wọ́n ti di wọ́n láwọn ìbéèrè ọ̀dà ń gbẹ̀ báyìí ọ̀dà eléyìí ń wọ́n ní ìdí yẹn lè wá pé rúfin àti àfìlámù wàjà fati àsòhìrì pé ọlọ́run ní tákàdá ti gbẹ kọ́dà àti pékinni àti gbé gègé kò bí wọ́n ti ń kọ́. kọ́má wá fi ń tà ń pè ní al-ihtijaju bil-qadar kọ́má wá fi kádàrá sẹ̀rí gbogbo ntí ọba ti lé ṣe kádàrá ni. ẹja máa rántí ẹni ọjà lájà àtẹni tó ṣe kínni tó gbé ládà tó lóun fẹ́ bọ́ọ̀lẹ̀ látajà. tí o wá ní mayàtọ̀ pé ìwọ ni pé wọn lọ gbé ládà wá bọ́ọ̀lẹ̀ ní orí àjà tọ́lọ̀ ní ọkọ. àyíṣe tẹ wá ń bí ẹwà ń tẹ wá bí tọ́lọ̀ ní ẹwà yìí kò sínú kádàrá ni. ǹjẹ́ yẹn lè fi bẹ́ẹ̀ tí mo ní sẹ́fẹ̀ lọ́dún tẹ̀lé ni mo wá àtàwọn àpèjúwe mi gbogbo ọlọ́run bá ní ọ̀pá wa láṣẹ kí a ṣe é àbófisí wa ní ara agbára àti ṣe é àìsè rẹ̀ èèyàn gbọ́dọ̀ máa fi kádàrá jẹ́rìí pé kádàrá ni òjé ń ṣe é ọ̀là nàbì fi ní i'malu fa kullun muyassarun lima khuliqa lah níjọ́ tá a yìí dé àwọn sọ̀hábí ọ̀ àwọn náà díẹ̀ wọ́n wá bí ànábì sallallahu alaihi pé fíìmà làmà fíìmà al-amal iṣẹ́ wo ló fún mùdá àmàlì tètè rọ́fì àti àtìlámù wàjà fati àtòkò fìmà al-amal ìwo ló tún kù tí kí ni yóò tún máa ṣiṣẹ́ sí ńgbẹ́ kó ti gbẹ tákàdá ti gbẹ kálámù ti ti fóun bí wọ́n ti ń kọ́ ètí tá a nẹ́bi fún wọn jọ́nà ní pé ẹ̀ẹ́mẹ́lú ẹ̀yẹ́ máa ṣiṣẹ́ fẹ́ àti ṣe fọkúlù mọ̀yẹ́ sẹ́rù lìmọ́ kó lè fà dáhùn. òǹkàlùkù lọ́lọ́run ọ sẹ́rọ̀ fún tó torí ẹ̀ dá. àmẹ́yàn wá ní dóńdó pé wọ́n ti ní gbogbo nǹkan pẹ̀lú kádàrá ni. bọ́lọ̀ ń bá lóun ọmọ náà òun ọmọ náà ẹ̀mẹ́ wò lè ṣe wá sí fún ara wọn tí ń wí lónìí. kọ́dà àwọn ẹlòmíín pé ẹ má pé kéèyàn ọmọ sin lọ́hùn bọ́lọ̀ ń bá ní wọn ó sin lọ́hùn ó sìn yìí wàhálà yẹn pọ̀ yẹn pa wọn tí ò tètè yẹn pa wọn dì ẹ̀yin lọ́lọ́run ni ẹ̀yin lẹ́dá ẹ̀yin lẹ́dá àlìjẹ́nà ni bọ́lọ̀n bá ní wọ́n wà àlìjẹ́nà wọ́n wọ̀ ọ́ gbogbo eléyìí ọ̀tà kò lànà Al-Qur'anu wa sunnah ìlànà alẹ́bi ni pé i'malu fa kullun muyassarun lima khuliqa lahu ọlọ́nkọ́ mẹ́ta àtẹ̀wárọ̀ fún tọ́ dáa lápàbí náà ṣé kò náà ìfúnná ọ̀sẹ̀ ẹ̀rọ àfikẹ́yìn ó gbìyànjú kọ́ ka tíọ́ra àwọn tíọ́ra kékeré ní kò lórí sáàtì péjì lọ ìgbàlẹ̀ fún ìkọ̀mọ́ ìwà ìkọ̀dà wọ́n tún má pẹ̀lú èmi wa. wọ́n nínú táwọn èèyàn máa wí tí wọ́n fi máa ṣe àdìsí yìí gbọ́ wọ́n làwọn ka àdìsí kan tá nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam ní bọ́ọ̀mọ́ bá ti wà nínú oyún láàdìrán màláìkà sí pé kọ́kọ́ nǹkan mẹ́rin ẹ ṣeun bàbá àbí àdìrán màláìkà sí pé kọ́kọ́ nǹkan mẹ́rin ẹ ìdí màláìkà ti kọ́ láti inú oyún ẹ̀rọ lẹ́ẹ̀dùn máa dààmú ara yín títẹ̀ máa ṣe wá àti fáwọn èèyàn torí pé wọ́n ti kọ́ síbẹ̀ pé tẹ̀kíyón áwù dàáyì àdéjọ́ bàbá ẹ̀kọ́ lórí irun ní yóò sọ rírì bàbá ẹ̀kọ́ lórí ibú ní yóò sọ rí sheikh ibn Uthaymeen al-Allama rahimahullahu ta'ala ó nínú àwọn náà lè ṣe ọ̀rọ̀ wa nǹkan mélòó la lọ́wọ́ ní kí màláìkọ́ ọlọ́kọ́ yóò kọ lẹ́yìn ṣàkíyù haúsá ìlú yóò kọ kí ni alájàlè ọdún mélòó lẹ́yìn ó lò láyé nù oyún ìyá rẹ̀ ọ wà nù oyún lọ́lọ́dé ni wọ́n kọ́ bákan náà wọ́n kọ kí ni arúgbù kí ni ọ̀nà láyé tí èkó sheikh ibn Uthaymeen ni wàá dirú àwọn dírú rí báyìí bá ń bẹ ńlá ká ìwọ̀n pé bẹ́ẹ̀ bá ní níbi ọ̀nà ìdáyà ọlọ́run lẹ́ẹ̀ máa lo kádàrá sí pé ọlọ́run ẹ̀fí wa lẹ̀ ọlọ́run bá ọlọ́run fi wa ẹ̀fá pé ọlọ́run ọlọ́run wa lọ́kẹ́ ọlọ́run fi wa mọ̀nà ó sì wa mọ̀nà. ṣé gẹ́gẹ́ náà fèmí ẹ̀mí ní ìjọ tó bá rí ọ́ ẹ́ ìjọ tó bá rí ọ́ tí wọ́n lọ pe dókítà wọn pé ẹ̀mí di dókítà torí pé wọ́n ti kọ́ ẹ́ wọ́n ti kọ̀ gbà tí èyí lò láyé láti inú oyún bẹ́ẹ̀rí bá fọ látò ní lọ nísìnyí gbogbo ẹni dúró yìí ń bá bẹ lórí rẹ̀ bọ́ọ̀rí bá fọ bọ́ọ̀bá fẹsẹ̀ gún nǹkan bíná bá jó kọ́mẹ́tìrì jà rẹ̀ bọ́ọ̀bá wa bí kó pé kí ni ọlọ́run ti kọ́ ajá yìí bọ́ọ̀bá yìí fóun ó kú dókítà òní pé fóun ọmọ kù. àbí àrígbò ṣéèkù lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́rin ní lára tí wọ́n sọ òun ní gíní òun láti kì í ẹ o pé ọlọ́run ti kọ́ ní ìnà ní ayé bí mo sì ṣiṣẹ́ kí n ṣiṣẹ́ yọ wàá bá mi. àwọn àtìgbọ́npọ̀ ọ̀rọ̀ kádàrà gbogbo eléyìí ẹ mo ti wí ẹjẹ́ amárájà àpèjúwe yìí ẹnìkan já látajà ẹnìkan sì ni wọ́n bá ń gbé àgà tó ń sọ̀kalẹ̀. ntí alágbára kọ́ o ṣiṣẹ́ ṣiṣẹ́ kọ́ wa lówó ìwọ ọ̀lágbára ẹ̀ àmọ́ ọ̀lágbára àti ṣiṣẹ́ ẹ̀ mẹ́lú fọkùnlùmọ̀ yẹ kọ́dà kọ́ ọmọ kéèyàn wà àlìjẹ́nà lágbára rẹ̀ wà láàyè àmọ́ ìta wà ni pé ọlọ́run ẹjú fún mi kí n tọ̀ kọ́dà kò sí garanti kéèyàn ọjà síbẹ̀ ní ti ń jẹ́ nù àmọ́ tọ́ ni lágbára àti tọ́ bẹ́ẹ̀ ọba wa tọ́ bí ọba bá rẹ̀ nípa báyìí àwọn eléyìí ni àwọn ọ̀nà tí àwọn àlùfáà ṣe lálàyé pé bá a bá fẹ́ gbàgbọ́ yé kádàrá o ẹ má jẹ́ àwa gbọ́ yé débi àwọn nǹkan kan kí làwọn nǹkan náà ṣe ń rìpíìtì ẹ̀ ọ̀hún ni tárùkù làámàlì tárùkù àlàámàlì kẹ́yìn ọwọ́ akóhùn ní ṣiṣẹ́ àtisẹ́ tayé àtisẹ́ tàlìkìyàmà ní ti ń jẹ́ kádàrá kọ́ ọ̀hún nítorí ọba lágbára láti ṣe tọ́lọ̀ ń mọ̀ pé òun ni o tàbí tọ́lọ̀ ń tiẹ̀ pa wá láti ṣe á ṣe ní nǹkan ẹ̀sìn tún láti ṣe kéyìn ṣe. gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tí mo ní sheikh ibn tẹ̀mí rahimahullahu ta'ala tí wọ́n mú wa láti fi ṣàlàyé àárín yìí fún wa. kọ́lá aláàmà ibn Uthaymeen rahimahullah lára tí baba ibn Uthaymeen tún wí wọ́n ní táwọn ọ̀gáàfù ni pé ọmọnìyàn máa tẹ̀rẹ̀ mo sọ lẹ́ẹ̀kan mo láwọn kan jẹ́ jabaríyà àwọn kan jẹ́ kíni kọ̀dáríyà baba ibn Uthaymeen ní al-insanu yakunu jabariyan inda ad-dalala wa qadariyan inda at-ta'a ọmọ anabi adamu fa huwa jabariyun fi ad-dalala wa qadariyun inda ta'a níjọ́ tó bá fẹ́ ṣe ń tọ́lọ̀ ọ̀fẹ́ níjọ́ òun yóò wá di kíni jabari pé ọlọ́run lọ́kọ́ ọlọ́run ló ṣe kíni ọlọ́run ẹ̀mí náà tiẹ̀ fẹ́ máa ṣe ọlọ́run lọ́ ó ti wà nù kádàrá ni àmọ́jọ́ tẹ bá pè kí ọ wá ṣe tọlọ́run ọ̀wá ní kọ́lọ́run kọ́ pé kí òun ṣe tọlọ́run níjọ́ òun yóò wá di kíni qadariyun ọlọ́run ọ̀kọ́ máa ń jọ̀hún pé kó ṣe tọ́lọ́run bàbá wa pè kí ó kírun kò ní lo kádàrá mẹ́ àmọ́ ń jọ́ tó bá fẹ́ ṣe fẹ́ nú sí ẹ̀ bàbá abinu tẹ̀mẹ́ ni ní tọ́ kọ́mọ nínú ọmọnìyàn tọmọnìyàn fi ń tan rẹ̀ kìí ṣe pé wọ́n wàá mú ájúmẹ́ǹtì kan tí wọ́n mú lọ́wọ́ òun náà wọ́n wàá apply rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ méjèèjì ń hàn ńgbọ́ bá fẹ́ ṣẹlọ́run ńjọ́ òun ní òdìjì ni ní òdìjàmẹ́rì níjọ́ tó bá yẹ kó ṣe tọlọ́hún tọlọ́hún pè síbi kọ́ tẹ̀lé tiẹ̀ yóò wá di kíni yóò di kọ́ darí kọ́lọ́hún kọ́mọ́sá sọ àwọn di ọ̀nà méjèèjì. eléyìí ni àlàyé ní ṣókí nípa kíni àgbọ́yé rúfin àti àkàlámù wàjà fàtí sọ́ṣọ́f tànàbùwà muhammad sallallahu alayhi wa fún ibn abbas radiyallahu ta'ala anhuma. samaratul iman bil qadar. bàbá wa ti máa ti ń jẹ́ kádàrá àti gbàgbọ́ yẹ ọ̀nà wo là á fi gba kádàrá gbọ́ àmọ́ pàtàkì rẹ̀ pé kọ́dọ̀ lè má jẹun àtàwé ó gba kádàrá gbọ́ o. àǹfààní wo lèèyàn wá fẹ́ ṣe ń bi kọ́ gba kádàrá kọ́dà kó tó dálì kìyàmà àwọn àfa àwádìí níbẹ̀ pé ìmọ̀ ìgbàgbọ́ nù kádàrá láwọn àǹfààní kan kì í máa ṣe táwùjọ. àkọ́kọ́ wọ́n ní al-i'timadu ala Allahi ta'ala inda fi'li al-asbab li'annahu muqaddiru al wá bí mi béèrè láàárọ̀ yìí nígbà mo jókòó yá yìí wa fi náà fún wọn ní Allahu muqaddiru an-nasu lómi àní musabbabu. àkọ́kọ́ àǹfààní téèyàn ó ṣe tọ́lọ̀mbá ní ká gba kádàrá gbọ́ gẹ́gẹ́ bọ́lọ́run àtànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ti pa wá láṣẹ rẹ̀ òun ni pé al-i'timadu ala Allah yóò jẹ́ kí ìgbára lọ́lọ́run yàn kọrin lẹ̀. ìgbára lọ́lọ́run tí ó máa gbélé yìí inda fi'li al-asbab inda fi'li al-asbab kásálàyé àárín mi òun ni mo fẹ́ sọ pé èèyàn ń fọ ọ̀nà kan kò túmọ̀ pé yọ ọjà síbi tí gbogbo ara yòókù ń já sí bí ọ̀ bá yé wa. káwọn mẹ́rin àwọn márùn-ún kí wọ́n jọ sàdéhùn láàrin ara wọn níbi pé abẹ́jọ bẹ̀rẹ̀ owó kan náà. àbáwọn tó tiẹ̀ ti bẹ̀rẹ̀ kámẹ́ wulẹ̀ mú àpèjúwe kàyáálí wá ṣé gbogbo ẹni ó sì ṣọ́ọ̀bù kó wọ́n máa taró ọjà kan gbogbo wọn náà wọ́n já síbi tí wọ́n ẹnì kejì já sí kò ṣeé ṣe àwọn nǹkan wọ̀nyí là ń pè ní àtìbá nínú súnà ọlọ́run lórí ilẹ̀ òun ni kọ́lọ̀ ń kápá kó ṣe gbogbo nǹkan ẹlẹ́pẹ̀já gbà nìyí inna Allaha ala kulli shay'in qadir gbogbo nǹkan lọ́lọ́run kápá kó ṣe àfẹ́jọ́ bàbá ẹ̀ ṣe. àmọ́ nínú súnà rẹ̀ tí ò ní yí padà wa ja'ala li kulli shay'in àmọ́ níbo ń ti fẹ́ ni pé kí nǹkan báyìí ó tó tẹ̀lé ọ̀nà báyìí lọ́ọ́ fọ́ sábà látọjúwe lẹ́yìn ọba bímọ àfi kó tẹkẹni àfi kó níyàwó àbí kíyàwó ní ọkọ bàbá wa lọ́kọ tó níyàwó wọn wà bímọ àmọ́ sí gbogbo ẹni ọlọ́kọ tó níyàwó ní bímọ ibi tá a lọ nù ẹnìdàfẹ́ ẹ̀lí àlàsìbà àwa ní gbára lé sábàbí ẹ̀yàn ní sọ pé mo ti níyàwó mo bímọ yìí àti tí ọmọ wa lọ lé ọkọ ọgbọ́dọ̀ mẹ́bí mẹ́ àlẹ́ ẹ̀sì mẹ́ẹ́dú àdàlọ́ ìgbà wọn láwàá sáré rántí pé kádàrá ń bẹ. àmọ́ ká ṣe sábà bíi ní túláàsì ní fọ́ọ̀mù ànábì ádámà ọlọ́run kápá kéèyàn ọmọ níyàwó kó bímọ ó sì ti ṣe é ó ṣe kọ́lá kìí ṣe kan ànábì Isa alayhi salatu wa salam ànábì Isa ò ní bàbá kìí ṣe kọ́lọ́run ò lè ṣe ló fi hàn wá mẹ́rin kọ́lá ńgbà táwọn kan tó fẹ́ wá sọ yìí wọn náà di bá mi ọlọ́run ní ẹjọ́ kó ara yín jẹ́ àti tèyí tó ju bẹ́ẹ̀ lọ. inna masala isa inda allahi ka masali adam kọlọkọhu mi tó rọọbẹ tó ma kọ dada o. òun fẹ́yà kú kí ló lè lójú ti ń bẹ̀tẹ̀ yìí ọ̀gbọ́ yìí. torí bá a ní kí ẹnìkan wáyé látara obìnrin kọ́ mọ́ ní bàbá lẹ́sọ́ọ́ di nǹkan sí ẹni tí ò níyàá tí ò ní bàbá ńkọ́ ẹnna bàtàlà àyíṣà ẹnna lọ ọlọ́run àpèjúwe ńtọ́jọ ànábì ìsá lọ́dọ̀ ọlọ́run kàmẹ́sẹ́lì adam ẹ̀ rántí tànábì adam ẹni òun ọ̀jẹ̀ níyàbẹ̀ ńlẹ̀ yóò ní bàbá kọ̀ọ̀lákọ̀ọ́hù mẹ́yìn tùrọ̀ yẹpẹ̀ lọ́lọ́run àbùdá àbídá ìtumọ̀ eléyìí ni pé gbogbo àtibáàbù tẹ̀rí yẹn kọ́lọ́hún ó rí múfù ẹ̀ kọ́ wá ṣe ti ń ṣẹlẹ̀ yọ ṣèṣe kò sí ń tọ́lọ̀wọ̀ tó ti wá gbé kalẹ̀ pé bọ́ bá nǹkan o tọ ọ̀nà báyìí. ara nfa àlè imanu bẹ̀rù kọ́dárì ni pé bàbá wa ń tọ̀ ọ̀nà ni àwa ní gbára lọ́nà ọlọ́run gbára lé. torí a pé gbogbo ẹni tó bá tọ̀nà yìí ni ó já síbi tí ọ̀fẹ́ já sí. ẹ wà pẹ̀júwe ti ọ̀rọ̀ kéèyàn níyàwó kó bímọ tí mo wí nǹkan ṣẹlẹ̀ láyé téèyàn bá rí ibi tí wọ́n ti ń fèsì àwọn tó wà infertile àwọn tó lọ́wọ́ kádàrá pé wọ́n lè lóyún pẹ̀lú wọn ó bímọ gbogbo ẹni tí ó wà ń bẹ́ ọlọ́kọ́ mọ́ta dá wọn lóhùn kó gbọ́n wọn lọ́mọ olóore gbogbo ẹni ó ti bí tó tún tó ọlọ́kọ́ tó sàlékún dáadáa èyí ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run yọ gbà pé kádàrá ń bẹ infertility yìí àwọn òyìnbó àwọn onídókítà oníṣègùn wọ́n rìsáàtì wọ́n wá dìkọ́bà pé yàtọ̀ fún ti ń bẹ lérò ọ̀pọ̀lọpọ̀ wa pàtàkì jùlọ lọ Yorùbá ni pé ọ̀lọ́fẹ́ mi mi <laughs> àwọn nìkan ni ojú ojú títí láti yìí wọ́n rí pé ọ̀fẹ́ jẹ́ pé fifty fifty lóbìnrin àtọkùnrin ní ntí ń fa infertility la gbẹ̀ǹdé ń bẹ lára ọkùnrin bẹ́ẹ̀ ni ń bẹ ní kíni ni ń bẹ lára obìnrin wọ́n lápẹ̀júwe tí ó jẹ́ oyé wa wọ́n ló ẹlòmíín bẹ tó ṣe pé ní réètì fatiliti tiẹ̀ ó kéré àmọ́ ńgbà tọ́lọ̀ ní wọ́n so pọ̀ ẹni ọjẹ́ ìyàwó àbọ́jọ́pọ̀ rẹ̀ tiẹ̀ háì yọ wá yọ papọ̀ yọ kọ̀mplimẹ́ntì ẹ̀ ẹ̀yọ́ bá rí bí wọ́n bímọ. àmọ́ ńjọ́ tó bá ṣẹlẹ̀ pé sẹ́mi káwọ̀ ọmọ yìí ń ẹni títí ẹ̀ lò ó tún lọ́ọ́ fẹ́ nìkejì títí ẹ̀ náà ṣe kí ni tó lò ó. wọn ò ní bímọ nínú àti ọlọ́run níjọ wọn bá wá kọra wọn àwọn ìyàwó wa jáde ọlọ́ọ̀fẹ́ ọkọ mi títí ẹ̀ háì wọn alọ́lọ́ ti gbàdúrà rẹ̀ níbo kò ní lamẹ́yìn kì í ṣe pé lamẹ́yìn tẹ́lọ̀rùn ètò ni gbogbo àwọn nǹkan àtúbà ibi tí fi lónìí gbogbo àwọn dókítà oníṣègùn lágbàáyé ní gbogbo ìwádìí àwọn gbogbo ìwádìí làwọn ṣe àwọn wádìí kí ni ń fa ìbímọ kí ni ń fa ìbímọ ẹni èjì ẹ̀ta ẹ̀rin àwọn ọwọ́ kù ten percent of cases of infertility táwọn ò rí bí ẹ ẹ̀rọ pẹ̀lú ọwádìí ó kù kí ni about ten percent cases of infertility lágbàáyé ètè ń fa ní àwọn ọmọ àwọn àbá wa ń wọ gbé ẹyin lẹ́yìn ọmọ àwa mọ wáyà ìjà àlùmọ yẹn ṣáà wú àkìyìmọ ìdí ń fa nù. ọlọ́lẹ́ni abáfẹ́ akẹ́ decide nípa àníkùn lè hekimẹ́tì huwa ya'lamu ha àníkùn ní náà ó lè má jẹ́ báńkì pọ́níṣẹ́ o gbọ́dọ̀ wọn bá fi àìbí ma pọ́níṣì yàn kò ní bí ọtọ́ táwọn àdẹ́bí ọlọ́run tọ́ba ẹgbẹ́ pọ́níṣímẹ́ǹtì ni ọlọ́run fẹ́ràn àwọn ọlọ́run púpọ̀ àrínà àwọn ọlọ́run tí ò kò túmọ̀ àmọ́ huwa ya'lamuha ọlọ́run láwa la mọ hekima ti ń bẹ́ńbẹ́ ọlọ́run fi díẹ̀ hàn wá ní Al-Qur'ani yẹn wo Suratul Kahfi ọmọ tí wọ́n ní wọ́n pa nínú Suratul Kahfi kí ló fà á torí pé bọ́ba dàgbà òun ni ó ṣe kíni òun ni kó bá òbí rẹ̀ méjèèjì bọ́lọ̀ ọ̀bá wa jẹ́ wọn bírú ọmọ bẹ́ẹ̀ ẹ̀dá kan ọ wọn ni àbí ń fìyà jẹ wọn wàláhì ọ wọn ni àmàwọ̀ ọ̀gbà èyí wọn làwọn afa máa ń tírèsì asọmọra ìsì ẹlẹ́ẹ̀kan báàbò màṣíà wọn ní tí wọn pè ní màṣíà oríṣi méjì ni alimàṣíà tó kàwéníyà wọn alimàṣíà tó ṣàràyà àwọn kankan bẹ tí wọn máa ẹ̀dísì ọlọ́ngun nífẹ̀ẹ́ sí àmọ́ fẹ́ kọ́ máa bẹ bẹ́ẹ̀ torí nǹkan kan tó fẹ́ kó rí bá kan màṣíà tó kàwéníyà lágbèjúwe owó kí gbogbo wọn máa jọ́sìn fọlọ́run ní gbogbo orílẹ̀ ayé owó ọlọ́run èyí ṣe tó rí àwọn kan ọjọ́ sì fún wọn ò sì lè rí bẹ́ẹ̀ illa an yasha Allah àmọ́ ní hikmatin huwa ya'lamuha àlùjánnà ó tètè kó ló fún yàn bá a bá ara wọn tí ó wọ kò lè ní ara hikima nù tí yẹn bá wọ báàbù al-hikmatu wat-ta'lil nípa ọ̀rọ̀ kọ́dà wallahi bahrun la sahila nípa báyìí ọ̀rọ̀ ń tá a gbogbo bíi ni pé ara àǹfààní al-imanu bil qadar òun ni pé èèyàn máa tọ̀lé sábàbí o sábàbí tọ́lọ̀ ń bá gbé kalẹ̀ fún nǹkan báyìí tẹ̀lé àmọ́ gbogbo ẹni ó bá tẹ̀lé sábàbí náà kí ó rí kí ni al-musabbab ntọ́lọ̀ ń ṣe sábàbí ẹ̀ ni musabbab nǹkan kan tí ń bẹ tọ́lọ̀ ń kọ̀ fún wa ń kọ̀ ọ̀nà sábàbí ìfẹ́ ni ó béèrè béèrè yìí òun wá ni pé ta ni ó dè sámi pé sábàbí báyìí mo fẹ́ ẹni lò ó kọ̀sẹ́ ni ó ní ọ̀tọ́rìtì ní àfọlọ́ ẹnìkan wa lè sọ pé irú sábàbí yìí o ẹni lò ó yóò tiẹ̀ jáde kò ní jáde ẹni ó láti ẹ̀mí mò nìkan lọ́lọ́ àpèjúwe táwọn àpá máa fún wa kọ́ bá yé wa lápèjúwe nísìnyí èèyàn fẹ́ lọ hajj ẹ̀gbọ́n fẹ́ lọ sí ni. wọ́n wá ní owó àjèjì di five hundred thousand ó ní òní ìdì fún wọn ní tó yàrá náà ló wọ́n wà bóun bá ti pè kí ní wa sọ fún pé ọlọ́run ọ̀faramọ́ ọdún sábàbí o ọlọ́run faramọ́ sábàbí faramọ́ gbé téèyàn lè nípa báyìí àpèjúwe nìyẹn láti lè mọ̀ pé àtibáàbù ń bẹ o àmọ́ ta ni ó sọ pé sábàbí yìí mo fara mọ́ ẹnìkan ò lè ṣe lẹ́yìn ọlọ́run ara àwọn páwà tọ́lọ́wọ̀n dẹ́lígẹ́tì ni kò fẹ́ nìkan òun yẹn jẹ́ ń padà sórí ọ̀rọ̀ àbímọ ìfẹ́yàwó tá a wílẹ̀ kan ẹ wọ ọmọ nìyẹn láyé lónìí àwọn kan wá ń bẹ ètò ọlọ́run tọ́lọ́run ti ṣètò ẹ̀ tá a ti mọ̀ pé ọkùnrin ọ̀fẹ́ obìnrin àdàpọ̀ ìdàpọ̀ láàrin àwọn méjèèjì ní máa já sí kíni bọ́lọ̀ ń bá fẹ́ ní ọjà sí kíni ní ọjà sọmọ bọ́lọ̀ ti fẹ́ wàyájà alùmọ̀nyà ṣááwú modern medicine wá wọ́n wá tẹ̀sẹ̀ establish ẹ̀ lónìí ǹjẹ́ kùránì tẹ̀ establish more thousand years wọ́n ní àwọn òsì ti ń fà á pé nǹkan ń fà á ní arọ ọkùnrin ní arọ obìnrin ní wọ́n gbogbo ẹ̀ ni wọ́n identify wọ́n lọ́wọ́ kun tí ò kéré sí ten percent ní cases infertility tí ó àwọn òde sàlàyé ẹ̀ pé ojú òde ó bímọ yìí dẹ́kun fáwọn ọmọ wa wó bùkì ìtàgbẹ́sẹ̀ yẹn bá mọ̀ yẹn wà oògùn ẹ̀ àwọn kan wá ń bẹ láyé lónìí àwọn wa láwọn pa kádàrá tàwọn dà èyí tẹ ní obìnrin ọmọ fẹ́ ọkùnrin obìnrin ọmọ fẹ́ obìnrin ọkùnrin ó sì máa fẹ́ ẹ ọkùnrin wọ́n ti ń kúrú ẹ̀yìn ìjọba yìí náà ẹ dákun ẹ̀yà àgbàlagbà ẹ dákun ẹ bá wa ké má wọn tí wọ́n jẹun ló tán tí wọ́n wá bẹ́kùn bẹ́kùn rú ẹ̀ wọ́n má kó bá wa o. irun tó ṣe àwọn anábì lótú tẹ kọ́ wa ń kéwu àwọ̀ ọ̀fẹ́ ní nàìjíríà o ẹ dákun ẹ bá wa ké fún wa bí ẹ bá la lajú débẹ̀ kọ́kọ́ yìí tí wọ́n ti darú ẹ̀ láyé àwọn wọ̀nyí bọ́kùnrin tí wọ́n ń fọ́kùnrin tóbìnrin tóbìnrin yìí ẹgbẹ́gbẹ́ lọ́lọ́run tí wọ́n á yẹ̀yẹ́ wọn táwọn náà gbà fáwọn yẹ̀yẹ́ àwọn kan bá tún fẹ́ ní àwọn náà fẹ́ bímọ <laughs> àwọn lesbians àwọn homosexual gangan ni àwọn náà bá tún ní inú ráìtì tàwọn náà ní káwọn owó káwọn owó ẹ lọ bí ọmọ ìkókò kéèké alọ́kùnrin tó ń gbé sábàbí tọ́lọ́ ń gbé kalẹ̀ lẹ́yìn ti ìdàgbélẹ́yìn ọ̀fẹ́ yìí. ẹ wá mú sábà bí mi ìdí ọ̀fẹ́ ẹgbẹ́ kí wá ń ṣe láyé lónìí gbogbo à ń sọ àwọn tí ọ̀ma ti ń bẹ́ ń di ẹ̀ tí wọ́n bá gbé wọlé yọ ọlọ́run má bàlújẹ́ o ọlọ́run níjọ́ wọlé ẹgbẹ́ wá ṣe lónìí ẹ rí ẹni tó yẹ pé ní obìnrin yóò sọ fún yín pọ́ ẹ rọ ọkùnrin àti ọkùnrin sọ fún yín ni ọmọ obìnrin lè náwó sókè ẹgbẹ́ rẹ̀ pé my husband nù ẹ wọ́n wà á tẹ́rí ìjọ tí wọ́n bá láwọn fẹ́ bímọ Allahu Akbar ìgbésí ayé ẹranko yóò wà ní irú obìnrin yìí bóyá ti lọ́kọ̀ kan àbọ̀lẹ́nìkan dájọ́ ìṣèṣekúṣe kan tẹ́lẹ̀ èyí tó pe rẹ̀ níyàwó obìnrin náà lọ́kọ̀ obìnrin níyàwó wà á bá ọkọ rẹ̀ pé kọ́dà kò kọ́ bá òun tó ṣe pátínà wọn ń dáwọ́ nílò ìbò kan lónìí bọ́bá àwọn fún pátínà wọn lóyún bọ́bá wa bí òun lọ́wọ́ ọmọ ọmọ wọn obìnrin tó bìnrin ọkùnrin tọkùnrin ee gbégbá wọn kárin gbogbo àwọn eléyìí ọlọ́nkọ́ sọ àwa ń bẹ o ọlọ́mọdé ọwọ́ ní o àmọ́ àtúkà wa náà múra àwọn kan ti láwọn lajú débẹ̀ o tí wọ́n ti ń kíbò sí rẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ti máa bẹ̀rẹ̀ ọlọ́run gbé wọn lékè wọn. gbogbo eléyìí lábẹ́ àǹfààní àkọ́kọ́ tí ń bẹ lábẹ́ al-imanu bil-qadar bẹ́ẹ̀ yẹn bá gba kádàrá yọ wàá mà pé ká lo sábàbí sábàbí ń bẹ ọlọ́run nìkan ló ti lè sọ fún un fara mọ́ sábàbí báyìí bẹ́ẹ̀ bá wá tẹ̀lé sábàbí yìí ǹjẹ́ yọ wàá já síbi tí ń lọ kì í ṣe dáadáa o gbogbo èèyàn kì í já sí i yọ wà gbára lé tani yọ gbára lé ọlọ́run ọba. lára alìmánu samaratu alìmánu bil qadar rọ́ọ̀xàtú nafsi wa tumanina fil qalbi ọlọ́run kọ́ mọ́ta àjẹkẹ́ni àtẹ̀yìn ó lè gba kádàrá gbọ́ wàláì bí imáni bil qadar bá jòkó lẹ́mìíyàn òun lẹ́ẹ̀ máa rí lára àwọn ẹni ọlọ́run tẹ́ pé kìnnìkìnnì tiẹ̀ kà láyà àti ẹ̀rí gbogbo ẹ̀ kọ́ra kọ̀ mọ̀ pé kọjá ẹ̀ mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ àyọ̀ balẹ̀ ọkàn balẹ̀ tọrọ mọ̀ pé ntọ́lọ́mbá ni ó ṣe ni ó ṣe rọ́ḥàtul kọ́lì rọ́ḥàtul nọ́ọ̀sì wọ̀tùmánínàtul bá dé western world lónìí ìdí ní àwọn èèyàn tí ń láǹdà àwọn èèyàn sí kílíníkì jù nínú àwọn rìsáàjì níta àwọn èèyàn fi lọ sí lónìí òun ni kan eh, eh, da ń mí lórí ńgbà tó ti pé kò sí ọ̀nṣúrù kínní àlìmánú bẹ́ẹ̀ kọ́dà ọgbà pé òun náà lòun lè dé lóbi lè lé kọ̀mọ̀kẹ́ bóun bá dé ó lè má lé bọ́lọ́ bá ní òun lé àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ní àlìmánú bẹ́ẹ̀ kọ́dà àwọn àfáà ní kó tíráì rẹ̀ yóò rí i pé ọkàn wọn balẹ̀ ni wọn bá ní ń bọ̀ ń bọ̀ ni wọn máa jáwé láyà máa láàrin yìí nínú àwọn àlùfáà láfíríkà ń bí yìí náà à ń pè wọn ní sheikh abubakar mool sheikh abubakar mool àwọn ní mufti nàìjíríà lónìí wà ó bò ti ha dọ̀ ọ̀làmà áfíríkì mẹ́mbà union of african scholars ni wọn àwọn ni wọn sọ̀rọ̀ yìí fún mi wọn ní àwọn náà tiẹ̀ máa fẹ́ kẹ́rù ọmọ àbá àwọn ń gbà mí àmọ́ <laughs> àwọn tiẹ̀ máa bò ní bò lẹ̀ wípé máa bá yàn <laughs> pé wàláyẹ̀ bá wọn pé nígbà tí wọ́n bá ń dẹ́rù bá wọn gan-an ní àyà táwọn máa ti yí wàláhì wọn sọ bẹ́ẹ̀ fún mi rí sheikh abubakar mori ló kọ wọn mufti presently mufti liberia ara samara sọ ìlànà belkota àwọn oní psychology ẹ̀dá fún ọmọ ìbínú tó ń bá ń bẹ ń jòkó o ẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ ọba ti wá àti àtò gbogbo gbogbo àwọn fòmónù yín ẹ̀yin lẹ́sọ́ àwọn oní ayélujára ní kọ́mẹ̀ẹ́dẹ́yìn obìnrin rẹ̀ wò nígbà tí èèyàn wà ní kó flashback bóyá ogún ọdún sẹ́yìn káàbọ̀ ogún ọdún gbogbo wa ti wà ní. kéèyàn wá pé lógún ọdún jẹun two thousand and twelve la wà yìí ṣe nineteen ninety two nineteen ninety two kéèyàn ẹ̀ka lẹ̀ pé ní January nineteen ninety two bẹ̀rù pé nǹkan báyìí lè ṣẹlẹ̀ gbèsè ayé mi bẹ̀rù pé nǹkan báyìí lè gbèsè ayé kọ́ wá bí rẹ̀ two thousand and twelve pé mélòó lọ tẹ̀lẹ̀ in most cases wọ́n lágbára káká ní five percent yóò fi tẹ̀lẹ̀ ní ntọ́mọ ènìyàn ń dẹ́rù ba rẹ̀ <laughs> bó lọ lórí bó lọ lórí èyí tó pọ̀ jù ni ò ní rí bẹ́ẹ̀ àmẹ́ni tó bá ní ìmánu belkọ́dàrí òun ọ̀tí ẹ̀ ní gba ẹ̀rù yìí láyé yọ máa mọ̀ pé ọlọ́run ọba ní ìfisẹ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí kèé ṣe ń tí wọ́n jẹ lónìí ni ò jẹ wọn gbanú kọ́lá kèé ṣe tàná wọn ti jẹ tàná tán ọ̀la tí wọn ọmọ báwọn dọ̀la àwọn òun ní kó wọn sí wàhálà ọmọ ìdè yẹn kèé ṣe ń tí ń rí lónìí àbí bò ló ti ń gbáyé lónìí àmọ́ bò ní ó gbé kọ́dẹ lómi ọmọ fúlàní ọ̀rọ̀ ọgbọ̀n ọdún kalẹ̀ lónìí yóò ti máa wá dẹ́rù ba rẹ̀ láti ìsinmi kalẹ̀ pé bóun ọba wa padà di bóyá kí n mọ ìsàbù tiwa tí ọba mu bọ́ ọba di pòfẹ́sọ̀ lẹ́yìn ọgbọ̀n ọdún kó kí mà bóyá wọn pe ọgbọ̀n ọdún gẹ nílé ayédèlé níbi tẹ́ abẹ́ni ọbẹ̀ jẹ bíjì náà lónìí ronú bíjì dẹrù yóò bá rẹ láti sìn wá ní gbádùn ní gan kótó di ọ̀la tó ń bẹ̀rù ara ẹ̀ bá kalẹ̀. kódà àwọn oní psychology fi yóò yé wa pé ọ̀pọ̀lọpọ̀ ń tọ́mọ ènìyàn kéèyàn ó dé tiẹ̀ kalẹ̀ wọ́n ní kọ́kọ́ tẹ̀sí ara ẹ̀ wò ó padà pé bí ogún ọdún ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́ ìbẹ̀rù gara ìbẹ̀rù mélòó lọ tẹ̀lé nísìnyí alágbára kátà ló gbére pé bóyá bíi five percent ìṣẹ̀lẹ̀ ńbẹ ninety five percent yìí ni ọkàn dẹ́rù bá rẹ̀ ni àwọn àlùfáà wa ní àhà psychology tó ní bẹ́ẹ̀ ní àlùfáà àlè jẹ̀rù ẹ̀ ní àbáyá ní oṣù ìtọ́nú yóò إنما ذلكم الشيطان شيطان يخوف أولياء èsù ní máa dẹ́rù ẹ̀ bá yàn nígbà tó bá ti rí i pé òun ti wọ ara yàn kò sí má nílẹ̀ yóò máa wá kó gbogbo àwọn èrò ntí ọ̀yẹ́ kéèyàn bẹ̀rù yóò máa dábẹ̀rù ìdíyàn lọ́kàn ọlọ́nkọ́ máa ṣàtànù wa. nínú àwọn àǹfààní tí wọ́n ní èèyàn jẹ samaratul imani bil bẹ́ẹ̀ yẹn bá gba ìmánì tọ́gbọ́lọ́ ń gbọ́ débi pé ntọ́lọ́ ń bá ṣe ló ṣeé ṣe o. wọ́n lára ẹ̀ ní tọ́rọ̀dọ̀lì ẹ̀jáàbí bìnnàfì tọ́rọ̀dọ̀lì ẹ̀jáàbí bìnnàfì. ara àrùn táwọn dókítọ̀ kápẹ́ ẹ̀dọ̀ ní òun ní gbẹ́rẹ́ máa ń ráyè ìjọ rẹ̀ ní lórí. táwọn àfa àwọn àfa wa ṣe kíra àwọn pẹ̀lú àmọ́rọ́dún alukolo àwọn àwọn kan al ọlọ́mọ ṣe o àwọn èèyàn àwọn méjì lọ́mọnìyàn nílà nǹkan méjì làwọn máa bá lára ọmọnìyàn alikọ́nibú wàlìbíkìmọ̀ ara àtọkàn dókítà àwọn méjèèjì sì yàtọ̀ Ibn Qayyim mi ní dókítà ara àmọ́ àmọ́ dókítà ọkàn òun làwọn ànábì ọlọ́run àtẹni ó ọlọ́run. àwọn ni wọn máa ń wo kí ni àwọn àlùfáà àwọn ni wọn máa ń wo àwọn kí ni àmúrọ́dù àlùfòlò Ibn Qayyim ni wọ́n máa wá sí fọ́ọ̀mù nìyẹn. àwa wa ọlá àwa wájú àwa rí i pé ntọ́mi èèyàn ń dìbò nínú resources nínú time nínú owó èmi kọ́ yìí mi ní bàbá ni rọ́jú ká ná ten percent yẹ ọkàn ọkàn ọ̀dà wà gbádùn ara náà torí tí ọba sọ́kàn àrọ̀ ọ̀dà. òun là fọ́ olórin kan fi ní àǹtàbẹ̀ rúwẹ̀ láàbẹ̀lì jísìmì ìnsáàlù. àǹtàbẹ̀ rúwẹ̀ láàbẹ̀lì jísìmì ìnsáàlù kí ni jẹ́ ìyàlá ọkàn ni kìí ṣe bọ́dì. it's very clear bẹ́ẹ̀yàn bá kú lónìí tí wọ́n gbé kalẹ̀ nísìnyí ẹ wàá béèrè pé kí ọmọ èkejì ọba máa pé èèyàn kú kódò ó bí yàn pé ebi ní jẹ́ pé ó kú èrí ni ẹsẹ̀ ni ìtàn ní gbogbo ní tèmi máa rí lára wọn náà ṣe rí yìí wọ́n wàá sọ fún pé kìnnìkà ti kú òun ní jẹ́ kí gbogbo ti torí ńlẹ̀ wọn nítumọ̀ òun lọ kú mbẹ̀ ní gbogbo ntókù mbẹ̀ wọn nítumọ̀ mà kódà bọ́ bá pẹ́ díẹ̀ sí níbi wọ́n sọ fún pé ọmọ fi ankaji bì bo ọmọ bì bo mú ni bàbá tètè lọ́ọ́ bò mọ́lẹ̀ Ibn Qayyim tíyẹn bá ka tí ọ̀rọ̀ Ibn Qayyim ní pébù nàbà wò yóò yá àjà ibà ọ̀la nǹkan méjì làwọn máa ṣe láwọn ọmọ ni alìjẹ́sì nù wàlùkọ́lù níbi tá a fi bẹ́lẹ̀ ìlọ ni pé lára àwọn àrùn táwọn ànábì ọlọ́run wá wòsàn àtàwọn àfa òun ni kéèyàn jọ rẹ̀ lójú kó rò pé nítorí pọ́lọ́ ń kọ̀ dín nǹkan sí òun máa ṣe jẹ́ lómi ìlọ ni. ewu tó lọ́n sọ ń pa kọ́rùn nínú al-Qur'an al la dẹ̀wó sí kọ́rùn àdẹ̀wó sí ọlọ́run describe owó kọ́rùn nígbà náà fi tilẹ̀ fún ilé owó kọ́kọ́rọ́ lásán kẹsẹ̀ ilé owó kọ́kọ́rọ́ rẹ̀ gan àwọn alágbára èèyàn wọn ò rùn ó sì máa mí kọ́kọ́rọ́ ilé owó ní bí bá wá wí fún ẹsẹ tó Ọlọ́run ẹbẹ̀rù Ọlọ́run kí ni kọrù náà máa wí ńgbà náà wọn ni kọrù náà máa wá pé innama utituhu ala ilmin indi ẹ mọ qualification mi ni àwa ti dá lóró wù mí o sì béèrè pé ọba ìpè sẹ́lẹ̀ yẹn fi ń lówó gbogbo ẹni tó ń gbọ̀ òun ti fẹ́ òun fi lówó kọ̀sẹ́ni ó yẹ ààbú yẹn dákun o kọ̀sẹ́ni ó yẹ kó lówó táwọn ti ń sọ jíjà ọba ìgbésẹ ìgbé òṣìṣẹ tààmà kò ṣiṣẹ tọparasẹ tọlágùn àmì ẹrántí tí ìmáàmù sáfì wí ta kà fúnra wa bẹ̀rẹ̀ kíni ó ní ti ń jẹ kádàrá náà nù bóòtù labib wọ̀fíìbì àìsè ahmak nípa báyìí téèyàn bá gba ìmánu bẹ̀rẹ̀ kọ́dà rẹ̀ jọ yóò sàǹfààní pé níwọ̀n bá àbíkọ́tì ẹ̀ mẹ́jọ rẹ̀ lójú rárá tọrọ mọ̀ pé ẹ wo kọ́rù ń sọ̀rọ̀ ẹ̀ ń jọ́ tọ́lọ́ wọn gbà mú kọ́ wẹ́rẹ́ báyìí ni. aláìlímẹ̀ ǹjẹ́ ilimu wo ni ń bẹ lọ́dọ̀ ẹ̀ agbára wo ni wọ́n fi ní tó ní yàrá ọ tá a sì lè ka ọ̀rọ̀ ọlọ́run bọ́ bá tọ́ bá nà ó sì tún lè ni ó lè ka nígbà tí wọ́n náà nẹ ní síyàn ẹ sì gbà tó ní ọ̀yà dé ní ẹni mi ọ̀sì ká ní rẹ ka ọlọ́run kọ́ máa kájú òun ni tọ́rọ̀dù ẹ̀jáàbí lèlá ìmọ̀ ẹ̀jẹ̀ kọ́ mi ìyọ́n mọ̀ bá rẹ̀ bí a ah, èmi kọ́ o ọlọ́lọ́kọ́ o ntẹ̀rí yìí iṣẹ́ ọlọ́run ni o kò ní jẹ́ ọjọ́ra rẹ̀ ní ojú ọlọ́mọdé àjọra lójú o. nínú samaratul iman bil qadar èyí tí àwọn afa àṣàlàyé fún wa òun ni tọ́rọ̀dù alqalaq tọ́rọ̀dù alqalaq pakaleke kọkàn ọmọ balẹ̀ kankan àwọn afa níbẹ̀ yẹn bá ní mánubẹ̀ kọ́dà yóò dínkù. lápá bíi inú àwọn tíra tí ó yẹ kéèyàn máa kà bọ́ bá jẹ́ pé kọ́là kò máa dà láàmú ẹ bó ni ọ dà lọ́la ẹ bó lọ lórí ọ̀la tí mà bó dìgbà náà wọ́n pe tíra kan ní istamtẹ́ bí hayatu istamtẹ́ bí hayatu wọ́n ti tu sí ìbò wọ́n pe ní enjoy your life. gbádùn ayé rẹ yìí torí pé nínú àwọn àfa níbẹ̀yàn ọba gbọ́ kádàrá yé kò ní gbádùn ayé kọ́lẹ́ńtì ọ̀gá ní ní ṣẹ́kí ni ẹ̀yin lẹ́ẹ̀ máa rò pé ń gbádùn wọn gbádùn kò ní tó bẹ́yìn tí ń rí kó ní lónìí síbẹ̀ náà kọ̀ tẹ́ lọ́rùn kọ̀ mọ̀ kó ń yọ̀dùnmọ́ hàn hàn hàn náà ni. òun là nẹ́bùa Muhammad sọ̀rọ̀ sọ́làm àìláàjù tá nẹ́bì introduce ń bẹ̀ òun ni pé má wẹ ni ó ju ọ lọ má wẹ ni tí kí ni wẹ ni tó ọ mo wà lọ́dọ̀ kanu àwọn ọ̀gá mi kan jò ní mo tọrọ gáfàrà láti lo example because ọ̀rẹ́ yìí bá ń pọ̀ èyí kan lọ sí kan sọ̀rọ̀ bínú sí kí ni gbogbo irú ìsìlámù wo ìsìlámù kí torí pé kò rí admission láti lọ ṣe phd nílùú èkó wọn lọ wá ní depression kò wá lè ṣe nǹkan kan mọ́ nígbà táyé ti fẹ́ <laughs> ayé sú tó ṣe pé wọ́n ti ń pa á tó nídìí bí wọ́n bá tètè múra sí wẹ́ẹ̀ irú wọn Allahu Akbar hòtẹ́ẹ̀lì ìdánilómi ńlá la gbé bí mọ́làmú ní ọba jẹ ìsanwó ọjọ́ kan ẹlòmí ò sùn tẹ́lì ìgbéwò tẹ̀ ń pè kí ní pẹ̀lú hòtẹ́ẹ̀lì dé báyà sáà lọ́gbọ́dọ̀ kẹ́ ẹ̀ búùkù ọjọ́ kan kóun náà ti ẹ̀ mọ wàlá ìbọ́lọ̀ ti fi ayé nù ẹlòmíín sọ fún wa pé ní kọ́nà fún tiẹ̀ wọnú plẹ́ẹ̀mù lẹ́ẹ̀kan wọn léwu jáde kọjẹ fúnni jáde kọjẹ mọ fún òun ọmọ wa fò lọ yọmọ gbogbo ẹ̀ náà ọlọ́run sí náà tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tí yẹn bá ka ìtàn tí ma àwọn tí ń ṣẹlẹ̀ especially láwọn Japan àwọn Japanese lówó. mílíọ̀nìyà yóò wá book hòtẹ́ẹ̀lì yóò sanwó dẹ́kun ọjọ́ méjì ńgbà ọba yà wọn olùkọ́ ti yàrá ní hòtẹ́ẹ̀lì. bóyá bísíǹnẹ̀sì kan ló rò pé bílíọ̀nù ni ó jáde ń bẹ̀ lọ jáde bá ní kọ́dà gbogbo nǹkan báyìí gbọ́dọ̀ jìnnà kí wọ́n mùsùlùmí àdídì ànábì bá ń lé àwọn ń lé kọ́dà ń lé táwùsàn tọ́wọ́ ní ọ̀gá wa yìí wá ń sọ fẹ́ nìyẹn jọ owó òsì ronú pé ẹnìkan ò ní bọ́sì kiri kọ́rọ̀ fẹ́ kàn local university bẹ̀lẹ̀ lẹ́sẹ̀lẹ̀ bẹ̀lẹ̀ federal ìlú èbó ìlú èbó ni wọ́n ti ka bọ́sì ìjọba second degree wọ́n wá ní ọ̀sáyè phd ayé wa fẹ́ parẹ́. àwọn a kò sí inú kádàrà tó ń ọgbẹ́ yẹn. nípa báyìí istamtẹ́ bi hayati sheikh eh, muhammad ibn abdulrahman al-awaifi abdullah shakira wọ́n sọ àwọn àtàn tó pọ̀ àmọ́ sọ ẹ̀yọ̀ kan àbí méjì wọ́n làwọn lọ ìlú kan jọ kan àwọn èèyàn wa wọ́n kọ́ mọ́sálásí kan lóra mọ́sálásí àwọn náà máa kọjọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ yìí tí ò ní parí wọn lọ mọ́tà kọ́ sànù wá lù yìí mọ́tàlájú náà ní pẹ́pẹ́pẹ́pẹ́. ẹ̀ẹ́n láwọn wá dé lọ ní ìsìn náà kò sówó náà ni à bàbá olówó kan tí ń sin bẹ́ẹ̀ ní àwọn máa bẹ́yìn ọba bá wọn débẹ̀ wọn làwọn wá wọn débẹ̀ àwọn tó lọ wọn ti sàlàyé fún bàbá yìí á ọlọ́run ti lẹ́rọ ọlọ́run bá ó chẹ́ẹ̀kì jáde ọkọ̀ owó ńláńlá fún wa ẹ̀ẹ́n ẹ̀mọ̀ mú chẹ́ẹ̀kì lọ ìlú ọ̀nà tí ẹ̀rọ fi tẹ́tọ́ lọ. wọ́n ní káwọn tó wá jáde àwọn wá discover pé ibi ó ti mú tẹ́ẹ̀kì jáde ó tún wá fa nǹkan kan jáde ńbẹ́ nígbà táwọn olè ó ní wọn bá ń gbómi oògùn kan báyìí àwọn fẹ́ ló oògùn rí ọba dà fọ́ọ̀n ọ̀fọ̀mi lé káàmọ́kùnrin lọ sí òsì àwọn òrí pọ́ọ̀rẹ̀ yà ọlọ́run ti wọn tọ̀lẹ́ pẹ̀lú kí ló dé àwọn làwọn sátọ̀ ń pinpin kó pa àpá làwọn padà sọ̀rọ̀ fáwọn pé tẹ̀rí oògùn yìí láti ọdún tó tó ọdún mẹ́wàá bóun ọba lò òun ò ní sùn bóun ọba lò bẹ́ẹ̀ kiri kóun lò yìí alẹ́ ọmọ ẹlẹ́ àárọ̀ ọmọ ẹ̀bá bóun ti yanjú kalẹ̀ yìí tàbí wọn máa ní ọ̀rọ̀ ní ẹgbẹ́ wọn sún ẹni tí ń lè mú yàn mílíọ̀nù kò bọ́ àlè sùn. ó ní wọn ló ti tó ọdún mẹ́wàá báyìí tó wọn bá lò ńjọ kan kò so wọn ibẹ̀ wọn akọ́jú àjà ìbàdàn wọn làwọn sáṣẹ ìyẹn ló wọ́n àdúgbò àwọn tó ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn wá jáde ẹ máa wo gbọ́ náà ẹnjẹ àwọn tí wọ́n ń lọ àwọn wá kọjá nìkan tí wọ́n ń tún títì ìṣe lọ́wọ́ sẹ́gbẹ́ tí wọ́n bá ń tún títì ìṣe àmọ́ irú ẹ̀ ń ta òbí náà wọ́n ó gbé jẹnẹrétọ̀ ńláńlá sẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n máa fi dábàá fẹ́ lò náà yọ máa dáhùn jẹnẹrétọ̀ fi máa ti gbúgbúgbúgbú ibi tí ò sí kò tó ibi tí ò sí. wọ́n ní irú kínní yìí bí ó gba àwọn katakata òǹbẹ̀ǹbẹ̀ tí jẹnẹrétọ̀ ń pariwo gbogbogbogbogbogbogbogbogbò. àwọn sàlámà àwọn ọ̀gbọ́n ẹnìkan kan kò sẹ́ni akáyà yín ni nígbà tí àwọn ó débẹ̀ àwọn rí pé bàbá ọlọ́dẹ ẹ̀bẹ̀ òdùsùn pẹ̀lú àdúgbò pẹ̀lú àdúgbò ọmọdé àdúgbò. àwọn wá dé àwọn òbí àwọn táwọn wà á jọ ọlọ́run láti àlọ́ ah, ẹnìkan bẹ́ẹ̀ olè rẹ̀ lọ́dà ayé gbogbo kò lè dàgbé ìwọ́ wá wà lẹ́gbẹ̀ẹ́ ọwà àkọ́kọ́ náà wà lójú ẹni aláriwo pariwo rẹ̀ yìí. ojútùú lọ. ó ti ọgbẹ yẹnyẹ wọn ni kó di gbogbo bá ti dúró yìí náà kò jẹ ẹ̀nà déédéé ẹnìkan dúró ah! wọn làwọn wá rí létí àwọn ti ń pé Allahu Akbar Allahu Akbar. àwọn náà sọ eléyìí àwọn sọ fún mi ẹnìkan bẹ nínú àwọn olówó tó lówó tó pọ̀ ẹni náà ti kú ní ọ̀dún àwọn tó lówó tó pọ̀ gan ní Saudi àkọ́sí jẹ́ ní ọlọ́run ọláwọn ọmọ rẹ̀ nígbà tó ti dàgbà tí ò lè jáde máa àárẹ̀ náà ló tètè sọ́ dàgbàlagbà àwọn ọmọ yìí ló ń mójútó gbogbo ole rẹ̀ kankan ẹ̀rọ àmọ́ fáwọn ọmọ ń gbà ní àwọn ọ̀fẹ́ máa bó bàbá yìí ṣe bàbá tó máa ní tóun náà ti dìde yóò máa ṣàánú àwọn èèyàn bó ti kan bá ti ṣe ni wọ́n sá wù wọn á fún ní ilẹ̀ máa tó ṣe àbúrò kòrójú ní ayé lè máa lọ ọdún rẹ final exit ọwọ́ àti gbà sọ́wọ́ wọn ní kò ti yọ sí bàbá yìí ẹ̀rú bàbá bá pé ó ti dé yà ní òní àmúta mọ̀ wọ̀rí òun ọ̀rọ̀ kan náà lòun á sọ fún ọ àwọn ọmọ rẹ báyìí ni wọ́n ṣe fún un wọ́n sì ní kó wọn máa lọ lóhùn òun lọ àmọ́ ń hmm, máa wulẹ̀ fi jẹ́ àmọ́. <laughs> kí ni èlò ni wọ́n jẹ ọ́ ọba fa ṣẹ́ẹ̀kì jáde ọlọ́kọ̀ọ́dọ́ owó tí ń bá wọn bá jà tó pé máa lọ. wọ́n lẹ́nu ìwà gba ṣẹ́ẹ̀kì àfa àwọn àkànlọ́ sọ fún mi hajj tó lọ yìí wọ́n lẹ́nu ìwà gba ṣẹ́ẹ̀kì ọ̀fẹ́ máa padà bàbá ìwà pè padà ọwọ́ pè padà pé ọ̀ma lọ́rọ̀ sí ọ ọ̀ma ní ọlọ́ọ̀sẹ̀ ọ olúwa ńlá ìgbóhùn ti rí ọ yìí pẹ̀lú àlàáfíà yìí tọ́ba ìkó ṣe é ṣe fóun ò fi gbogbo dúkìá àwọn ra àlàáfíà kì í kò ní méjì àmọ́ kò ṣe é ṣe fún un nítorí pé ìfọ̀ náà wọn náà mórí ọlọ́run làláwà rẹ̀. wàláì ó lọ́wọ́ tó wò ó tó kún wò pé eléyìí ní tẹ̀sẹ̀ ń sìn mí lówó ló ti jìjì gbà ló òun lòun sì jókòó bí wọn bá ti òun òun ò lè lọ ìgbà gbogbo eléyìí fi ń yé wa pé bẹ́ẹ̀ bá gbà pé kádàrá ń bẹ wàlá yóò gbádùn ayé bẹ́ẹ̀ ọba ti gbà láàyè sàmìtìrì bí àyà ọlọ́run kọ́ sọ wá lọ. ní ìparí ọlọ́run bá kí ọ̀ṣàmọ̀nà gbogbo wa ẹ̀dá kan ọ̀rọ̀ nípa kádàrá gẹ́gẹ́ bá a ti wí kì ní sèyàn lè fi wákàtí kan wákàtí méjì kọ́dà wákàtí mẹ́jọ mẹ́wàá sọ. So àwọn báàbù kọ́dárì náà bá ń pa àwọn kan ní àwọn tí technical area di ọ̀rọ̀ àfíìdá ọ̀rọ̀ kádàrà ní lélẹ̀ kọ́dà àwọn àbá àtọ́ ní kọ́ wíwá àtọ́ àbú àbúwá nílẹ̀ àfíìdá torí pé bí yàn bá rọra yọ kọlọ lọrùn látàrí ọ̀rọ̀ kádàrà advice wa wá ni pé kọ́dà kéèyàn ọmọ máa wófin tó tó kádàrà púpọ̀ àwọn àbá máa wọ́ọ̀nù ẹni èyí ò ní mú olùgbọ́ ọlọ́run gẹ́gẹ́ bí ìta kàyí àbómi tó bá rí kanú tíọ́rà mi al-imanu bil qadari khayrihi wa sharrihi ọgbà kádàrá gbọ́ ọ̀dà ni o àbí okùnjẹ́ ẹ̀ka àbómọ̀pọ̀lọ̀ náà ní ṣe gbogbo ẹ̀ ọlọ́run ó ṣe àlékún dáadáa gbogbo wa ọ̀nà ọmọ ọ̀rọ̀ sọ́nà ọmọ bá ọ̀rọ̀ kàrà ní ìlú Muhammad. wọn béèrè pé àdìsí kan ọ̀rọ̀ àlẹ́ nìkan bẹ̀ táwọn ọ̀dọ́ tó lórí àti àtìlá wọ̀dí ọ̀pọ̀lọpọ̀ sọ àti ọ̀rọ̀ anẹ́bí tó ní láàyè ìlú kọ̀dọ̀ ilẹ̀ ìgbà ọ̀rọ̀ anẹ́bí méjèèjì tí ọ̀fẹ́ àbúrà wọn ọ̀kan ní kádàrà ti bẹ ọ̀dùnkàlọ́ òkàlù ọ̀kan ní ìwé ẹ̀bá ń sàdúrà yóò dá kádàrà padà bá a ti máa tún sí náà mọ̀ pé òdúdó ní kádàrà padà àpàdúrà tí ó bẹ̀rẹ̀ lọ́wọ́ àmì ìjọba àbúrà wọn ti jẹ̀ نعم نعم نعم نعم مجموعة بين هذه الثلاثة الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين آه، أدوك فلون ليك أسمع فلون كوشا عليك وتعدي فان نبو محمد صلى الله عليه وسلم مرقي حديث رفعت الأقلام ودفعة الصحف عند أنه انتعت على يمين ẹnu lẹ́kítọ̀ náà òun ni pé tákàdá ti gbẹ wọ́n sì ti gbé gègé kò ní tí wọ́n ti kọ́ kádàrá àmọ́ èyí tí wọ́n fi ní káwá ṣàlàyé nísìnyí pé bó láti gbádìí sì yíyé pẹ̀lú àwọn hadithu méjì míì kí làdísì alákọ̀ọ́kọ́ àdìsí pé láyọ̀ gbé ọ̀há ìlàdùà pé kò sí ti ń dá kádàrá padà àti àdúà àti hadithu ẹnìkan ti máa ṣiṣẹ́ tọ́ba wa kú lámúyàbọ̀ yabukọ̀ bẹ́yìnà wà bẹ́yìnà wà bẹ́yìnà ha ilà zira wọ́yẹ́ fi kọ́ alẹ́ ìṣe ṣiṣà pé ẹlòmíì ó ti máa ṣiṣẹ́ ọmọ anábọ̀ àbí ọmọ àlìján nábọ̀ yóò kù díẹ̀ kó ṣe kí ni kọ́wọ́ ní kádàrá ti jáde wọ́yẹ́ fi kọ́ alẹ́ yìí alìkìtà olùkọ́dà alìkìtà fa yadukulu ha fa yàmàlì àmàlì àlẹ́ náà fẹ́ẹ́ nípa báyìí hadith alákọ̀ọ́kọ́ yìí ó ti yé a sì ti ṣàlàyé tí ó jẹ́ káàdì ìsìn ẹlẹ́ẹ̀kejì náà yé wa lọ́nà wo màrọ́tìbù mẹ́rin ní ń bẹ fún kọ́dà ìmọ̀ ọlọ́run lẹ́yìn ìmọ̀ ọlọ́run ní kíni alkitab lẹ́yìn rẹ̀ ló tó kan kíni almashia ní paríparí ló tó kan alkhaliku. ìgbà tí ẹ ti tu lẹ́ẹ̀kan ìgbé ọlọ́run ti mọ̀ ọwọ́ ni wọ́n kọ́ àkọọ́lẹ̀ ó wà next stage wa ni kọ́lọ́wọ́n ọ̀fẹ́ bọ́bá wa fẹ́ tán ni ó tó wa ṣe kí ni ni wa tó a. dà á jẹ́ pé n ti ń bẹ nínú ìmọ̀ ọlọ́run tó ti ṣáájú kọ́dà ó ti wà nínú àkọọ́lẹ̀ bọ́lọ́wọ́n ọ̀bá fẹ́ kò ní ṣe é ṣe ó ṣe é ṣe kó kọ́lọ́wọ́n ọba wa ṣá a kọ́yàtọ̀ fún o ti fẹ́ tẹ́lẹ̀ tó ti wà tẹ́lẹ̀ àmọ́ gbogbo rẹ̀ ọgbọ́dọ̀ ẹ àwọn ní ká mọ̀ pé ó ṣèèṣì ò sínú ọ̀rọ̀ ọlọ́run ẹni tí ó ṣàdúrà yìí wọ́n ní kọ́dọ̀ ti wà ọlọ́run náà wa ṣàdúrà láàtò ṣe nǹkan fún nǹkan lọ́dọ̀ ọlọ́run lójú tiwa ni ó ti a. Ah, bá a ti tó yìí pé ń gbọ́ ọlọ́run mọ̀ ọkọ̀ kó tó wá fẹ́ ọ́ sàdúrà àmọ́ kó ló ti wà nù mọ́ ọlọ́run dèrò ẹni bẹ́ẹ̀ àdúrà ni ó jà sànú ẹ̀ tá a fi yí nítorí wà nù àkọọ́lẹ̀ rẹ̀ padà. eléyìí àdìsí ń pàtàkì wọ́n máa fi ẹ̀ńkọ́rẹ́jì wa gẹ́gẹ́ bá a ta wílẹ̀ kan pé àwọn àtibá àwọn sábàbí àwọn sábàbí àìgbà sábàbí ti gbéyà bọ́lọ̀ máa ti pé yọ̀ọ̀da yọ̀ọ̀da mú àwọn sábàbí ara àsìbáàbù ní kíni àdúà fẹ́yìn ọ̀bẹ lọ́n gbogbo bí ìyẹn bá wà kọ́ máa bẹ lọ́n kọ́ra bí wọ́n bá láwọn àwọn ti rí náà sí ọ pé kò ní í da pé mi ọ̀bẹ lọ́n yọ̀ da nta di ìlú náà. ìlàkùnrin ọ̀kẹ́rà ìlàkùnrin ìyàmá ara àwọn obìnrin kan ló kọ ìbéèrè náà wá ó ní ah, ọkọ ọfẹ́ ìyàwó méjì lóhùn gbogbo àti ọkàn bá wọn tún pé fún oṣù sùúrù wọn yẹn pé kádàrá ni ah, kádàrá ni yìí máa wá bí òun pé kádàrá ló kù wọn nù àmọ́ nígbò náà wà sọ ọ̀rọ̀ Kọ́dà eh, ẹ̀ẹ́ ó ti ẹ̀ ó dá pẹ̀lú obìnrin báyìí lọ jáde obìnrin bá ń bẹ́nu rẹ̀ kí kọ̀sọ́ jáde àní mà ọlọ́run ó ṣàlékún ìmánì tiwa àti ìdúró obìnrin bẹ́ẹ̀. àkọ́kọ́ ni pé bọ́bá ikú obìnrin yìí wí bẹ́ẹ̀ tí ló wù yìí kọ́ tọrọ àforíjì ọlọ́run ẹ àní pé kádàrá ó sì wò ní àdúgbò pé kádàrá ó sì wò ní. bọ́bá ikú wí bẹ́ẹ̀ à ó léwu ẹ̀ ẹ̀dá kan ọlọ́run kan máa anábìsọ̀ àkọ́làm ní àwọn ahányàn tó lè gbé yàn náà ẹ̀dá ẹja máa fi èsì tá a máa gbójú lè kí ni wọ́n máa tó kádàrá òsì wo nù áà kí ló báyọ̀ tọrọ àforíjì nígbà tí ó mà tẹ́lẹ̀ ọlọ́wọ́ gbogbo wa káwá padà sórí ìpè ọkọ fẹ́yàwó ni wọ́n á ń sọ fún ìyàwó rẹ̀ pé kádàrá ni ara ń a wílẹ̀ kan ni pé ọkùnrin bẹ́ẹ̀ di nù <laughs> ọbẹ̀ kí jàbárí pé ọlọ́run lọ́kẹ́ tì pé kó wọ́n lọ ọlọ́run yọ̀ǹda kéèyàn fẹ́ yàwó ó ti fi májẹ̀mú kalẹ̀ pé bọ́ọ̀bá fẹ́ fẹ́ fẹ́ méjì mẹ́ta ọ̀kan bọ́ọ̀bá lágbára méjì bọ́ọ̀bá lágbára mẹ́ta bọ́ọ̀bá lágbára mẹ́rin kèé ṣe fáńdì tí ó ti gbé ń bẹ nínú kádàrá tiẹ̀ pé yọ fẹ́ yàwó méjì o fúláàsì gbogbo jí máa ń ṣẹlẹ̀ fẹ́ tọ́ba ṣẹlẹ̀ láyé ojú wa bẹ̀lkọ́dà àmọ́ndé eléyìí lọ ní ta pè ní alẹ́ ìdájú bẹ̀lkọ́dà kéèyàn máa wá fi kádàrá gbèrè lẹ́sẹ̀ torí pé ntí mo fura ń di ìbéèrè yìí ni pé bóyá ọkùnrin yóò wá ṣe ntọ́ yẹ kó ṣe ní déédé ara ọgbọ́dọ̀ wa máa ká kádàrá ni kádàrá àhà kádàrá ń bẹ lọ́tọ̀ ntí ọmọ anabi adama bá ṣe ní ntọ́ yẹ kó bu kọ́lọ́hún ó bu èébú rẹ̀ yọ gbà lọ́tọ̀. èyí ọba ní ebu nú kéèyàn ọfẹ yàwó tí ń bá ń ṣe déédéé láàrin ìyáálé àti ìyàwó èyí ò lè bu kò sì wá níbi fi kádàrá ṣe kíni ká máa fi wá àwáwí lórí eléyìí àmì ìtọ́ pàtàkì jùlọ nírú ìyàwó yìí tí ń bá ń fi ń lè yí pé kádàrá ó sì ọlọ́run ó sànù wa kó wípé ẹni ọlọ́run kan ìyá kan ti bẹ ọmọ rẹ̀ wá aláìsí ọmọ kan tó sì bí náà wọ́n lọ lè bá ẹni ọlọ́run yìí ní ṣé ń wùyá báyìí wípé ọmọ ìyá ìsàn náà ni ó ń kú lọ́ọ́yá ọmọ lọ àwọn àwọn ọgbà àwọn ọgbà ìní ẹ̀ padà lọ́wọ́ ọ̀rọ̀ ọmọ kan ló bí náà lọ sí àwọn àkàtúntẹ̀ yìí padà báyìí. pẹ̀lú agbára àánú wa mo rò pé bàbá ní parọ́ ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tá a yìí láti gbọ́ kó dèmi kí n sọ̀rọ̀ yìí láti gbọ́ mo rò pé ní àwọn àṣà tí wọ́n máa fi ròyìn bóyá wọ́n àwọn ẹni ọlọ́run àmọ́ tí àkejì tí wàá máa wọ̀ ọ́ anabu Muhammad sallallahu alaihi wa sallam irú báyìí la anabi ti wí níjọ́ táwọn kan fẹ́ máa ròyìn anabi pẹ̀lú tí ò tó ṣe tó ìpọ́lọ̀ nìkan ló lè ṣe anabi ní la tutruni kama atrati nasara ibn Maryam ẹ má pọn mi lápọn bóró ẹ má kó bá mi lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀là nábì kéwò sallallahu alaihi wasallam bí ẹnìkan bá pe rọrọ tí wọ́n wá jí tó wá dìde tó lóun ti jí èkú ni ẹni ọba ti kú màmá sàfàkọ̀dùkọ́ mẹ́kìyàmẹ́tò hadithu jabir abdullahi ibn jabir radiyallahu anhu hadithun sahih abdullahi ibn jabir sàbẹ̀ lòun àti bàbá rẹ̀. wọ́n wá pa Jábírù bàbá rẹ̀ sógun lẹ́yìn anábọ̀ Muhammad sallallahu ìpa tí wọ́n pa Jábírù yìí dààmú Abdullahi ọmọ púpọ̀ torí Jábírù ní fámìlì tó pọ̀ gbogbo ẹ̀ wá bọ́ ọmọ rẹ̀ àgbà Abdullahi kọ́dọ̀ wà àwọn àtàn pé ọjà àwọn bọ́ba a wàá dọ́dọ̀ alágbà muhammad sallallahu alaihi gẹ́gẹ́ bí ìwà gbogbo tí ó fi gbé ìbànújẹ́ ikú ànábì àmà sọ fún ọwọ́ adijọ́ ká ànábì ń fa bọ́lá ẹ̀dẹ̀ jáde rò pé ǹjẹ́ wọn máa ń tọ́lọ̀ wí fún bàbá rẹ̀ ọlọ́ọ̀fà rẹ̀ ká olóhùn ó ní wí fún bàbá rẹ̀ ni pé òkúkú ṣàhídì lẹ́yìn ntí ń ṣe fún ọ ní gbogbo orí òun ìwọ náà ti ń rí lẹ́ni ọba kúrú kú báyìí. àmọ́ ìjẹ́ kankan tiẹ̀ tó ń bẹ tó rò pé o tún lè béèrè tí mo tún lè ṣe fún ọ lẹ́yìn gbogbo èyí tí mo ti fi hàn yìí. ànábì ló ń wí bẹ́ẹ̀ o hadithun sahih. ọ̀nẹ́jábìrì wa sọ fún ọ̀nẹ́jábìrì wa dá ọ lóhùn lóhùn pé nítorí fẹ́ ìkankan náà ni tọ́ ọba lè fi kún fún un kí o dùn mọ́ kó wọn tún padà sáyé kí wọn tún tún un pa bí wọn ti pa wọn lẹ́yìn ànábì lábọkọ ńgbèbí ndé yóò rí ni kí tó wọn di lọ́wọ́ ànábì lọlọ wa dá lọ àfẹlẹ́yìn nìkan gbogbo ẹni ọba ti kú bẹ́ẹ̀ yẹn bá ti kú ànábì lọ́dà ìkìyàmà tó nípa báyìí àdídà ànábì nù ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà tí wọ́n ti wí nǹkan báyìí sí kọ́dà látòjú ayé ọ̀pọ̀lọpọ̀ wọn náà làwọn náà ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nínú tàn wọn bẹ́ẹ̀ yẹn bá ka síra kan tí dr Sa'id al-Qahtani nínú àwọn àfa àjámẹ́ ọmọ ìkọ́ ọ̀hún mẹ́kàlì àwọn afa ara maka mbẹ́mbí lórí wọn dẹ́ka afa káyọ̀dé aha ara àwọn afa àwọn afa mùsọ̀lá lóko sàyẹ́dẹ̀ pàtó lọ́dọ̀ yìí wọ́n wà ní. àwọn ni wọ́n ti dira tí wọ́n ní Sheikh Abdul Qadir Jilani aqidatuhu wa wa aqidatuhu wa tasawwufu wa shay'in min hadha al-qabil kéèyàn lọ náà gbogbo nǹkan yìí ní ọba ń bẹ kọ́lọ́ kọ́ sàn lọ. ìbéèrè kan náà fún tẹ́lifíà ni wọ́n là máa gbọ́ pé ọlọ́run ti dá àwọn Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rọ pẹ̀lú aláṣù ẹ̀rọ pẹ̀lú aláṣù sùn náà bí wọ́n bá wà láwọn sallallahu alaihi wa sallam sàtàláṣù àlẹ́bí Muhammad àwọn olùsọ̀rọ̀ ló máa pàtàkì àlẹ́bí ìlú ẹ̀mí gbọ́dọ̀ ó máa pàtàkì wọ́n ní wọ́n ti dá àlẹ́bí ọlọ́run ti dá Adam ẹ̀dá ṣé bẹ́ẹ̀ náà ní oṣù wàánu báwo ìgbà tó ṣùgbọ́n ká dàgbà fẹ́ẹ́ sàlàyé náà ní oṣù ẹ̀dá. òun ni ètò eléyìí náà jọ ìta àwí tán anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọlátọlọ dá nàbí ọkọ ju ká máa wá wá ntí ntí òtí ká máa pé ń bẹ lọ mo tún rántí tíra kan mo ti wúyẹ láti fún bẹyàn bá lè kà á ọdà púpọ̀ tíra náà là ń pè ní. حقوق المصطفى صلى الله عليه وسلم بين الإجلال والإجفاء في دكتور صادق ومسودان لسوء gbogbo ń tẹ́ ń béèrè lọ́wọ́ àmì wọ́n wí nǹkan báyìí sáré ọlọ́run ti bá ọlọ́run òkèlè ìbá nàbí àmótẹ́ ń báyìí fún un ara ẹ̀ náà ni pé kọ́dà àwọn nígbà nàbí bá ń rìn sọ̀rọ̀ àwọn tó ànábì ẹ̀jẹ̀ méjèèjì ní gbogbo Ah, ah. ní AA, àhà ẹ̀dá kò tẹ̀ mú lè yí wà yí. ẹ̀ níta nẹ́bí sọ́lọ́ ń sẹ́fà wa Muhammad sọ̀rọ̀ sọ́lọ́ ọ̀pọ̀ lọ jàrá tá nẹ́bí ò ní ti ká tẹ̀sẹ̀ máa wá ẹni tí ọba tó nǹkan lájẹ̀sẹ̀ máa wá pé ẹ bá wa parọ́ pé ọlọ́run tó fi léyìí kún fún un kí wọ́n bá àmàléyàn ọ̀dá ànábì kọjá bẹ́ẹ̀ èsì lórí eléyà ànábì náà lọ́dá wọn o lórí ìbéèrè yìí ànábì ní kullukum min adam wa adamu min turab anabi ni gbogbo ọmọ anabi adama látara adama láti jáde anabi wa muhammad sallallahu alaihi Wasallam. sallam ọmọ anabi adama ọmọ ọmọ ọmọ anabi adama yìí anabi adama sì ní min turab inú yẹpẹrẹ lọ sí dá anabi adama tó àmọ́ gbogbo àwọn kan wọn yìí mo ti wí eh, kódó lè já níyàn dáadáa làwọn tó kọ́ kalẹ̀ ń ti kọ́ àmọ́ ẹ jẹ́ ká sọ fún wọn pé àti anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àti sheikh Abdul Qadir Jilani rahimahullahu ta'ala nínú àfa sunna yìí wàláàbí ẹ bá délé rọ́ọ̀tì nínú àwọn àfa ànábìlà dùnní mazhabu hanbali ni mazhabu ahlu sunna wal jama'a àtọ́ hàn jù nínú àwọn ògbóǹtarìgì àfa ànábìlà ní sheikh Abdul Qadir Jilani àwọn hanabila àwọn saudi wọn jẹ bẹ́ẹ̀ gbogbo saudi hanabila ni wọn nínú àwọn àgbà àfa hanabila ní sheikh Abdul Qadir gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè dá níyàn dáadáa làwọn èèyàn fi kọ́ pé ẹkún fi lè kún wọn ò ní ti rẹ̀ ọlọ́run pọ́n wọn lé kọjá afásẹ̀fẹ̀ máa wá fi ntí kò ní ẹ̀rí ká máa fi òòrùn wọn ọ̀kan ló máa wà lánàá bí jìnnà Muhammad wọn àlọ́ àlọ́ ìwọ̀n wà nílẹ̀ wọn. alhamdulilayi aláàbò ọ̀rọ̀ ọ̀sẹ̀rẹ̀ ibi abájẹ́ ìlú wà lẹ́yìn ìdílé àbí ìráyè mi àbí ẹ̀kọ́ ni níbi abáwò àlẹ́bí ti bẹ́ẹ̀ àyè ráyè pẹ̀lú ní àbí tí wọ́n kọ́ sí ẹ̀ lọ́rùn àbí tí ọ̀kọ́ ní lọ́rùn ẹ̀já lórí ìtàlẹ́bí ìfẹ́ tí ó dà ní gbogbo àgbáyé. ẹ̀rù bá wọn sọ́jà wò ní lágbájá àti làkábíyèsí kájí di ẹ̀gbẹ́ kan ọlọ́run tó ṣe àmàlà wa. gẹ́gẹ́ bí ìlú ìdí wà ní ìlú náà láti ká pẹ̀rẹ̀ ńlẹ̀ lónìí ẹni ẹ bèrè pé kùránì tó ń sọ̀kalẹ̀ ṣé ó tó di pé àwọn kan yẹn ṣẹlẹ̀ fún àlẹ́bí Muhammad ni àbí nígbà táwọn kan yẹn ṣẹlẹ̀ iná ní ìtàn ní ti lè rẹ̀. ìtàn àbí àwọn àtàn yẹn. ǹjẹ́ bẹ́ẹ̀ náà àkùrá ni èké tàn nìkan ké tàn ní ìbéèrè. àwọn ìṣẹ̀lẹ̀ fún ìṣẹ̀lẹ̀ ń bẹ. ní kúkúrú méjèèjì ní bẹ́ẹ̀ náà Al-Qur'an Al-Karim àwọn tó jẹ́ níta lè pè ní àwámẹ̀ àwọn àṣẹ ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí kó tó tẹlẹ̀ lọ́lọ́run ó ti ránṣẹ́ sáà nàbí sallallahu alaihi wasallam pàwọn láti pé wọn ó ṣe báyìí pàwọn láti pé wọn ó ṣe báyìí èyí wọn ò lè bí ìṣẹ̀lẹ̀ sálùkùrá ni ó fi sọ̀kalẹ̀ ọlọ́run wá pa àìmọye ìṣàbá lẹ́gbọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam ìṣàn gbogbo àwọn tó ti lọ inú bẹ̀m̀bẹ̀ inú àwọn ṣíkàmì tọ́lọ́run fi pàtàkì nàbí ńgbà míì ni pé nígbà míì gẹ́gẹ́ bí ọmọnìyàn báwọn kèfèrí bá ṣe tó bá fẹ́ kún ànábì lẹ́mìí ọlọ́wọ́ wàá rán ẹ pé wọ́n ṣe bẹ́ẹ̀ fún Musa wọ́n ti báyìí fún Yusufu wọ́n ti báyìí fún Lamayin gbogbo àwọn eléyìí tó fi ṣẹlẹ̀ lọ́lọ́run pa ló ìtàn fún anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam so méjèèjì náà ní bẹ́ẹ̀ nù القرآن الكريم والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خيرا اللهم صل على أعوذ بالله من الشيطان الرجيم وإن الذين كفروا يسعون فلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن له علم